هدى للناس وللعالمين هدى للناس وللعالمين شهر رمضان شهر الخيرات شهر رمضان شهر الخيرات للمؤمنين وللمؤمنات إن الحمد لله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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك أن الجبال فقل ينسفوا رب النصف رب اسرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لسان يفقه قولي مكوا بلاتا دو باباوا مرافا أستاذ عبد الحفيظ bónú muslim àti gbogbo ẹ̀yin bàbá wa níkàlẹ̀ àti ẹ̀yin ìyá wa àti gbogbo ẹ̀yin olùgbọ́ wa lápapọ̀ ní kíkí tó dáa jùlọ tí allah subhanahu wa ta'ala tó máa fi kíra wa ní alukur'an lè karim inú suratu nisa quran chapter four verse eighty six inú suratu nu quran chapter number twenty four verse twenty seven verse number sixty one pé asalaamu aleykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi ta'ala wa barakatuhu. tó ń túmọ̀ sí pé ìkẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba orí ajẹ́njẹ́ tí ọlọ́run ọba tí ò ní tán láyé kọmọ lórí mi àti ẹnì kọ̀ọ̀kan wa. àmín. adúpẹ́ fún ọlọ́run bọba àlékè ọlá. alhamdulilayi. lọ́sọ̀ wa padà sí eré ètò wa tá mọ̀ sí renew your life with fasting episode number nine èyí tí a yànnà náà ọ̀kan ọ̀jọ̀kan àwọn ọ̀rọ̀ pàápàá jùlọ látara ìmáàfi jẹ́ kó yé gbogbo àgbáńlá ayé ipe alukur'ani ọ̀rọ̀ lọ́n ní í ṣe àti pé ewu tí ń bẹ níbi kéèyàn ṣẹ́rí padà kò níbi kí èèyàn gba ìmọ̀ràn tí kur'ani bá fún yàn nísẹ̀mí ayé ẹ̀ a sọ̀rọ̀ lórí lọ́pọ̀ ẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bíi tá a ṣiṣẹ́ lẹ́ni a ṣiṣẹ́ lórí àyà one oh five up to one ten tọ́lọ́mbá ní ká lè dé lẹ́ńbẹ̀ lẹ́nu ṣùgbọ́n tá a bá gbàgbé lánàá a sọ ọ̀rọ̀ tó pọ̀ a sọ̀rọ̀ nípa àwọn ẹ̀dá kan tọ́lọ́hún dá wọ́n dẹ̀ ní béèrè orúkọ wọn ìbí ìsásù wa o tá a bá ti rẹ́ni tí ó gbà á ká mọ̀ wòlẹ̀ tẹ̀síwájú bí tẹ̀síìrì wa lé ní bí ìdánilẹ́kọ̀ọ́ wa tá a bá ti wá ara wọn ẹni tí wọ́n gbà á á ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sí uh, another subject ẹ̀jẹ̀ àkọ́kọ́ gba àkọ́kọ́ hùn ẹ dákun o a ní anabi sallallahu alayhi wa sallam sọ fún wa yìí pé àwọn màláìkà kan bẹ tó ẹ pé ọlọ́run ọba ọ̀dá àánú sí wọn lẹ́mìí ó dá wọn láti ibi ìbínú rẹ̀ hmm. ìbínú náà ni àwọn màláìkà yẹn sì ń bẹ ẹ dákun kí lorúkọ wọn ẹ ẹ azabaniya ọsàdù ti gbà yín lẹ mo wá dáhùn sọ pé àwọn màláìkà ọlọ́run gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ fún anú sájà Quran thirty two verse five wípé àwọn àlámọ̀rí máa ń wá láti sánmà yóò tún gòkè padà tí túmọ̀ pé àwọn màláìkà ń wá wọ́n tún padà wíwá wọn àti pípadà wọn wíwá wọn ọdún mélòó ni ẹ́n pípadà wọn ọdún mélòó ni ó wá one thousand mo máa kì í a ṣe mi ẹja lọ sí kíláàsì mi lẹ́nu àbí ọlọ́run ọba kójó sàǹfààní fún wa wọláyà nídìí gbogbo àwọn pọ́ìntì wọ̀nyí. lẹ́nu ibi ìsìnìlá a mọ̀ lọ sínú sọ́ọ̀tù tó akọ́rán chapter twenty verse number one oh four ládólà ní àgbẹ̀ láti verse number one oh five. a'udhu billahi minash shaitani rrajim. بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن الجبال فقل ينسفوا عن ربي النسفا فيذروها قاع صف صفا لا ترى فيها عوجا ولا أمتا يومئذ يتبعون داعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا يومئذ لا تنفع شفاعة إلا من أذن له الرحمن إلا من أذن له الرحمن ورضي له قولا يعلم ما بين أيديهم وما خلفهم ولا يتنا bíìlìmà. Allah ọlọ́run ọba ní wáyé sí alúnàkà nílìjìbálẹ̀. wáyé sí alúnàkà nílìjìbálẹ̀. ọlọ́run ní wọ́n wàá bí ọ̀rẹ́ Muhammad nípa ohun tí wọ́n ń pè ní òkè wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ rẹ nípa òkè. wáyé sí alúnẹ́ka nìjìbá. àwọn ọjọ́ rẹ àwọn ẹni tí wọ́n tẹ̀lé ẹ tí wọ́n gbà ọ́ gbọ́ wọ́n padà wá béèrè lọ́wọ́ rẹ nípa òkè wọ́n wá bí ọ́ ìfújọ́ ẹ rí ẹyin mọ ìyá mi ẹ dákun mo fẹ́ kẹ ẹ farabalẹ̀ bẹ́ẹ̀ sì mo ń farabalẹ̀ fún mi yẹn ẹ mọ̀ bá mi bọ̀ kẹmọ wù tá a fẹ́ fàyọ fún wa lẹ́nu níbi ìdánilẹ́kọ̀ọ́ wa ọlọ́run ọba ní pé torí pé yẹ̀síálù ń bẹ̀ yẹn kì í ṣe pé wọ́n ti bí. bẹ́ẹ̀ ni in future ni. wayasalunaka anil jibal. fẹ́ẹ̀bù tó wà ń bẹ̀ yẹn ń sọ̀rọ̀ nípa future future tense ni kì í ṣe past kì í ṣe ohun tó ti kọjá ọlọ́run ni wọ́n wàá bí n'ipa nípa kíni nípa òkè. fakul yansifuha rabbi nasfa. fakul yansifuha rabbi nasfa sọ pé olúwa ọba rẹ ọba àlekè ọlá yóò kú dànù tó bá takòkò rẹ̀. Allah. yóò ní ọparẹ́ yóò ní ẹlẹ́ fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ̀hẹ́n fàyàǹdàrú akọ àǹsọ̀fsọ́fà. fàyàǹdàrú akọ àǹsọ̀fsọ́fà. yóò wá ní ẹlẹ́ lọ tí ó tẹ lọ pẹsẹrẹ gẹ́gẹ́ bí ojú ewé ojú ewé ṣe mọ́ fúláàtì yẹn tí ò kí ń sí gbágungbàgun kan lórí ẹ̀ bí ó ṣe rí lọ nìyẹn òkè kí n ẹ kẹrin tí gbogbo ẹ tó fúláàtì lọ tí ó dán tó bá ta kókó tá à ń sọ bọ̀ fún wa nínú episode number seven àti episode number eight ẹ̀yin ọmọ ìyá mi ọlọ́run bá ní òkè wá flat ẹ̀rí. ó rí tí ó balance tí ó lọ gẹ́gẹ́ bí kójú ewé tẹ̀ lọ pẹ́sẹ̀ rẹ bí ó ṣe rí nìyẹn. látàrọ fi ha ìwàjà wàlà àmta. ó ní látàrọ fi ha ìwàjà wàlà àmta. o kò ní rí ọ̀gbun tàbí gegele kankan mọ́. o ní rí kòró kan tàbí gegele kan. tọ́ba kókò náà ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ ńlá wa ni ọ̀rọ̀ àyà mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀léra wọn yìí tó fi sọ̀rọ̀ nípa òkè ọ̀rọ̀ ńlá ni òkè yìí tọ́lọ̀ ń sọ fún wa ní sùrọ̀tù tó akran chapter twenty verse number one oh five up to one oh seven yìí tọ́lọ̀ ní pé tó bá di ijó gbẹ̀ndà kìámà tó bá dìgbà tá yọ ọ́ parẹ́ tó bá dìgbà tí nǹkan ò ní sí mọ́ òun ó pé kí àwọn òkè yẹn kún kún flat tẹ̀tẹ̀ nírí pé òkè kan tẹ̀ wá ń bì kan mọ́ ẹ wá nírí kòró kan ẹ nírí gegele kan dàtí mi pé ẹ nírí ibi tó jìn ẹ nírí ibi tó ga gbogbo ọkẹ lọ pẹsẹ rẹ ni ẹ nírí igi ẹ nírí nǹkan kan mọ́ tába débi tẹ̀fsíìrì rẹ̀ gbogbo ẹ̀ làwọn olùmọ̀ ṣàlàyé fún wa. àyà yìí ó pe ọmọ èèyàn sákìyèsí tó ní agbára nínú ọpọlọ rẹ̀ ó pe ọmọ ènìyàn sí àkíyèsí tó lágbára nínú òye rẹ̀ ó pe ọmọ ènìyàn sí àkíyèsí tó lágbára kó tó jáde kó láyé kó tó dijọ́ tí ò ní látúnṣe mọ́ pàápàá jùlọ àwọn tí wọ́n ń bọ òkè léyìí tọ́já sí pé nílẹ̀ Yorùbá ó lójú ìlú tẹ́ẹ̀dẹ́ tẹ̀ ní bá wọn tí wọ́n sọ pé òkè yìí òkè táwọn ń bọ ni. bẹ́ẹ̀ni ọ̀pọ̀. ó lójú ìlú ọ̀hún tẹ́ẹ̀dẹ́ tẹ́ ẹ̀ ní bá wọn tí wọn ò ní mọ sọ fún yín pé òkè yìí o òkè yìí ló gba ìlú àwọn lẹ̀ òkè yìí o òun ní ìlú àwọn fẹ̀yìntì lẹ́yìn sí òkè yìí ogun ọ̀bá kò lu àwọn. bẹ́ẹ̀ délu wá ń bí ẹ bá ń bẹ̀ hmm. bẹ́ẹ̀ délu bòmí náà ẹ bá ń bẹ̀ tí wọ́n mú òkè ní ọlọ́run wọn lálàfẹ̀yìntì wọn tó sì létùtù tí wọ́n lọ ń ṣe fún ẹ dákun mo fẹ́ kẹ́ yá mi létí inú yín ohun tó dá wa lójú ni pé kò sẹ́nì kankan nínú yín tó mọ̀ ìpìlẹ̀ òkè yẹn bí kò sí ọlọ́run ọba tó ṣe kí ni tó dá òkè ah. ṣùgbọ́n nígbà tí a bá wá fi ọwọ́ kí ọpọlọ wa ó ṣeé ṣe kọ́ yẹ pé nínú ẹ̀yin ọgọ́rùn-ún mẹ́ta tẹ̀ ń lọ rèé bọ́ àrídà kan àbídà méjì àbídà mẹ́ta nù yín tọ́lọ́run fẹ́ nú àlìjẹ́nà tí ó fi òkè búbẹ́ ọ́lẹ̀ tí ò ní yé bọ́ọ̀kì mọ́ tẹ́lẹ̀ mi ò pé ọmọ òkè làwa òkè ìbàdàn àwọn ará ìbàdàn náà ń bọ̀ dọ̀la òkúta ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ẹ máa bá mi ká lọ ayàtọ̀ lọ́wọ́n bá fi sọ̀rọ̀ yìí alìjìbálù wà àmẹ́lẹ̀hà òkè àti iṣẹ́ rẹ̀ òkè àti iṣẹ́ tí òkè ń ṣe kí ni tí ń ṣe tá a bá rókè báyìí kí nìdí tó kè fi wà mẹ́. kí nìdí. sẹ́yìn pé mo máa ń sọ ikú ọlọ́run ọba àlékè ọlá ń sọ fún aláìmọye ọ̀nà pé gbogbo nǹkan lòun ń dá nítorí nítorí torí torí lòun fi dá wọn nǹkan kò sí nǹkan tóun ọlọ́run ọba dá tí ò ní torí tóun fi dá torí òun tó bá fi dá òkè. Okay ẹ jẹ́ àmọ́ gbẹ̀yìn ọmọ ìyá mi tabalọ̀ wo nu suratu fatir Quran thirty five nu suratu fatir aya twenty seven ọlọ́run bá ní pé. wa minal jibali judadun bidun wa humra mukhtalifa alwanuha wa garabibu sud. ọlọ́run wa minal jibali judadun bidun ibẹ̀ nínú àwọn òkè táwọn ọlọ́run ọba dá tí a ní pé kí àwọ̀ rẹ̀ kó funfun inú ẹ̀ tí ó funfun gbòò. wàmínàlì jíbàlì ń ju wàmínàlì jíbàlù ń ju dádùn bí dò. ẹ tí ó funfun gbòò ẹ̀hẹ́n. wàhùnmùrù mọ́tẹ́lifà aliwàánu ha. ìsì ń bẹ nínú ẹ̀ tẹ́ pé yóò pupa omi wà tẹ́ pé àwọ̀ rẹ̀ kò ní jọ pupa kò ní jọ funfun ẹ̀hẹ́n. wàgọ̀rọ̀ bíbu sùn. ó sì tún wà bí omi tẹ́ pé oríṣiríṣi àwọ̀ lásàdà omi wà tí ó dúdú kiri. ọlọ́run jẹ́ kó yé wa inú sọ́tìtì fatiri chapter number thirty five verse number twenty seven ipe gbogbo àwọn òkè kọ̀ọ̀kan tẹ̀ ń wò yẹn ló ní kọ́lọ́ọ̀dì tó wà nínú wọn. ibẹ̀ nù wọn tọ́ ẹ pé tẹ́ ẹ bá lanú ẹ̀ báyìí tẹ́ ẹ bá fọ́ yóò funfun ni. funfun ni gbòò ibẹ̀ nù àwọn òkúta yẹn àwọn òkè yẹn tẹ́ ẹ bá fọ́ yóò dúdú ni kirikiri ibẹ̀ nù wọn tí ó pupa tí ó jẹ́ aláwọ̀ gold òkè sí ni. Allah wàhùn mọ̀tẹ́lifà àlìwàánú ha. ọlọ́run bá láwọn àwọ̀ wọn wọ́n yàtọ̀ lọ síra wọn Allahu Akbar nílùú India òkè kan wà bẹ́ẹ̀ tó ń pè ní mountain of the gold mountain of the gold òkè gold wà láwọn tó fi yọ́nlẹ̀ jùlẹ̀ ọ́pì tiẹ̀ lọ àwọn èèyàn lè dèdí rẹ̀ lókèrè wọ́n máa ń wò yóò mọ ọkọ ni tí yóò sì mọ mú yàn lójú òkè sí ni ọlọ́run wá ní ọwọ́ abẹ́tọ́ yẹ pé ó dúdú ní kiri ó sì wà nínú àwọn òkè yẹn tí inú rẹ̀ funfun gbòò. àyà mi tó tún jẹ́rìí sí i àkọ́kọ́ ìyẹn jí kọ́kọ́ fi rinlẹ̀ fún wa yìí pé òkè o inú rẹ̀ máa ń dúdú inú rẹ̀ máa ń funfun hmm. inú rẹ̀ máa ń pupa ọ̀kan nu mọ̀ bọ̀ wá. wàyí lálẹ́ jí báàlì kẹ́yìn fanusbat tẹ́tìrì ọlọ́run bá ní pé òkè tèmi àti yín wò yìí èmi Allah subhanahu wa ta'ala kí ni mo fi ṣe o. Eh? kayfa nusbat. ọlọ́run bá ní òkè tẹ́ ń wò yìí ẹ ẹ̀ rí ni ẹ̀yin èèyàn báwo ni mo ṣe ṣe. Eh? ọlọ́run bá ní ẹ̀rí bí mo ṣe mú òkè dìde ni <laughs> ẹ̀rí mo mú òkè. Okay pé kó dúró báyìí ní sibati ẹ̀rí mo ṣe gbé òkè dúró sínú ilẹ̀ that means pé òkè tún jẹ́ ìpín kan nínú kan ṣe kíni tó dúró ó di méjì ẹlẹ́kẹta inú sọ́ọ̀tún ní akron sixteen verse sixty eight ọlọ́run tún ṣàlàyé irú iṣẹ́ tó kè ń ṣe ẹ̀hẹ́. wà á ha rabbuka ila nahli an takhsi minal jibali buyuta wàmínà sájàrí wàmímà yàrìzú. ọlọ́run ọba ní pé. wà á wá rọ́bùkà ilà náà. ọlọ́run ọba rẹ ó ní mo kọ́ oyin mo fi mọ oyin mo kọ́ oyin lẹ́kọ̀ọ́ mo kọ́ oyin ní ìmọ̀ yìí pé kí ni. ani takisi minali jibali buyuta. ẹni ani takisi minali jibali buyuta pé kí oyin kó mú àwọn òkè níbi tí ọmọ gbé òkè tọ́lọ́run lòun ṣe fún oyin kọ́mọ gbébẹ́ wọ́n sì lọ ń bọ́ ajá sí pé eré eyín tún pé ju tiẹ̀ lọ nù hmm. ó yí. subhanallah. ọlọ́run ni mo pa ọlọ́run ni mo kọ́ oyin mo kọ́ ní ẹ̀kọ́ ipe kọ́ lọ rèé mú òkè níbi tí ọmọ gbé tí ọmọ sin oyin sí. Si ani takisi minali jibali buyuta. ẹ tiri o ani takisi minali jibali buyuta kó mú nínú àwọn òkè tó ẹ lọ wo àwọn tó mọ rẹ oyin oyin orí òkè lọ́pọ̀ jù oyin àpáta ẹ wo nǹkan suratu nihal ọgbọ̀ọ̀rọ̀ oyin Quran chapter sixteen aya sixty eight gangan ó wá dáhùn sọ fún mi pé èmi ọlọ́run mo fi mọ oyin o ipe kọ́ lọ́ọ́ mú bi òkè ní ilé tí ọmọ gbé kọmọsọ yín bẹ̀ fáwọn èèyàn la ilaha illallah muhammadu rasulullah ó sì wá jẹ́ pé ilé oyin tọ́lọ́hún ni ọmọ gbé níwèé yẹn tó wá sọ̀dọ̀ ọlọ́run tó ń lọ rèé bọ a hmm. eré eyín pé ju tiẹ̀ lọ wàlẹ́ oyin ráyé wá ju ẹ lọ nìyẹn. wàmínà ṣájàrí wàmí máa yà àrùsù. ọlọ́ni wàmínà ṣájàrí wàmínà ṣájàrí ọlọ́ni rẹ̀ oyin o tún lè múnú àwọn igi tó bá wù ọ́ kò tún ṣe ilé ẹ̀ síbẹ̀ kò tún wọn gbé bẹ́ẹ̀ ẹ̀rí pé oyin náà sì mọ́ ń gbénú òhogi àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ni. la ilaha illallah. eyín ní kakọ́. wà mí máa rẹ̀sọ àti ohun táwọn èèyàn bá fọwọ́ wọn kọ́ hmm. tábà fọwọ́ wa kọ́ kínní kan níbi kúrúpè kan tábà gbé síbi kan oyún ó sì wá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. àṣé ẹwù ẹwù sí ọlọ́run ọlọ́run lémi ni mo fi mọ oyin èmi ni mo kọ́ lẹ́kọ̀ọ́ débẹ̀ pé ìwọ oyin mo lọ sára òkè kọ́lé rẹ síbẹ̀ lọ sára agi kọ́lé rẹ síbẹ̀ inú ihò igi kọ́lé rẹ síbẹ̀ níbi ewé igi sùmọ́ bẹ́ẹ̀ èyí ò nìkan kọ́ ibi tí èèyàn bá kan kúrú pé kalẹ̀ ibi tó bá mọ nǹkan kékeré kẹ ìwọ oyin mọ̀ dì mọ́ bẹ́ẹ̀ sì mọ̀ yé síbẹ̀ mọ̀ fọmọ síbẹ̀ mọ̀ fadùn rẹ síbẹ̀ fún wọn. Allahu Akbar. ibi tọ́lọ́hún ṣe nílé kòkòrò ìwé yẹn tún wà ń lọ ń bọ sórí pé ayé rẹ ó tanu. tuntun àsọdún rẹ ẹ̀kẹta nu inú tó wà fókè ẹlẹ́ẹ̀kẹrin fókè. wàlìjìbálà àwòtá. inú suratu naba Quran seventy eight aya ẹlẹ́ẹ̀keje ọlọ́run ní wàlìjìbálà àwòtá. inú iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹrin tí olú ẹlẹ́dàá wa lòun fòkè ṣe òun ni pé wàlìjìbálà àwòtá. òun fi òkè ṣe èèkàn fún ilẹ̀. Allahu Akbar. òun fi òkè ṣe èèkàn fún ilẹ̀. ọ̀rọ̀ pọ̀ láàrin yìí ẹ̀yin ọmọ ìyá mi kí ni mo sọ fún wa ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ ń bọ̀ wá bẹ̀ láìpẹ́ yìí. iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ni pé òkè ó jẹ́ èèkàn fún ilẹ̀. Khalaqa samawati bi ghairi amadin tarawunaha. Ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn-ún nínú tí ó jẹ́ iṣẹ́ òkè òun ló wà ní Suratul chapter thirty one verse number ten ọlọ́run bá ní pé kí ni. kọ́lákọ́ sánmà wá ti bí gọ́yìrì amadi tọrọ òun ha. ọlọ́run ní èmi ni mo pilẹ̀ dá àwọn sánmà tilẹ̀ bẹ̀rọ èrè èmi mo pilẹ̀ dá àwọn sánmà bẹ̀rẹ̀rẹ̀ amadi tọrọ òun ha ah. láì sí òpó kankan tó gbé dúró. bíbélì òun tiẹ̀ ó ní sánmà ní pílà tó gbé dúró ṣùgbọ́n ọlọ́run lémi ni mo dá sánmà Quran chapter number thirty one verse number ten ni pé kò sí òpó kankan tó ṣe kí ni tó gbé sánmà dúró tàràwọn náà ha tẹ̀lé rí báyìí ọlọ́run kò sí. wà á kọ́ fíl àrídì rọ̀ wá sí an tamida bikum. ọlọ́run ní lẹ́yìn wá àgbà náà tí mo wá dá ilẹ̀ tán o mo wá rọ òkè ńláńláńlá sínú ilẹ̀ mo rọ àwọn òkè sínú ilẹ̀ tẹ̀mí dàbí kún kọ́mọ́bà mọ́ mìín báyìí kọ́mọ́bà mọ́ sékì yín káàkiri. iṣẹ́ ẹlẹ́ẹ̀karùn ni pé ọlọ́run rọ òkè sínú ilẹ̀ hmm. méjì lòkè à ń o òkè kan bẹ hàn òkè kan tí hàn báwo làwọn òkè yìí ṣe rí a ṣàlàyé wọn láìpẹ́ yìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a rí ẹ̀kọ́ ilé lọ́dọ̀ àwọn àwọn onímọ̀ ara àwọn oní náà ni báwo ni position rẹ ṣe wà recently ní two thousand and nineteen kí ni result tí wọ́n fún wa lórí òkè àti èyí tó wà nínú deep o èyí tó wà nínú sálẹ̀sálẹ̀ ilẹ̀ inshallah iṣẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún nìyẹn pé òkè tó tún ju èyí tó wà ní èyí tá à ń fojú rí yìí lọ nínú ilẹ̀ wọ́n wà ń nítorí pé kí ni kó sì mọ̀ sí báyìí mọ́ wa ní ẹsẹ̀. wà á kọ́ fíl àrídìí rọ̀ wá sí yà tẹ̀mí dàbí kún wà á ní hàrà ń wá subúlá làálàkùn tá ọlọ́run bọ́ba àlekè ọlá ó tún sọ ọ́nù suratu nahar quran sixteen verse fifteen ọlọ́run bá ní èmi ni mo dá sánmà àtilẹ̀ láì ní òpó kankan ó wá ní wà á ní hàrà àti àwọn ibùdó wà subúlá làálàkùn tàtàdún àti àwọn ọ̀nà kẹ́lẹ́ bá mọ̀nà tẹ́fì náà ẹ wá jẹ́ kí n padà sínú àlàyé lórí òkè. Okay ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní lè bọ́ mọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ wọn náà pọ̀ lórí ẹ̀ bíi sinilá a sì mú wa òkè ẹ dákun ẹ bá ń gbé kámẹ́rà yẹn àwọn tó ń wà ní mẹ́díà kún ó lè rí ó lè járe dájú ẹ ṣe direct ni mo lọ yìí o lọ́dọ̀ àwọn nasa àwọn tó ń jẹ́ onímọ̀ sáyẹ́nsì ní UK. Hey ìmọ̀bá kìíní yẹn kílẹ̀ dáadáa. mo fẹ́ kí wọ́n rí bí ilẹ̀ yẹn bó ṣe ń ṣe. jẹ́ kí n ṣe báyìí náà ó yẹ kó rí báyìí ó rí bẹ́yà yìí díẹ̀ díẹ̀ àbí ẹ ó ti wà láìtì bẹ́ẹ̀. sórí bẹ́ẹ̀. ẹ̀hẹ́n ó yẹ kó hàn báyìí. ẹ̀hẹ́n sí wọn náà rí fine ọ̀yàgbà. Allahu akbar. ẹ̀yin tẹ́ jókòó ń bí ẹ̀yin ò lè rí. Hmm. ẹ̀yin ọ̀làgùn ẹ̀yin ti rí àbí ẹ ti rí bí kinní yẹn ṣe ṣe báyìí bí òkè kọ̀ọ̀kan bó ṣe rí òkè kejì àti bí wọ́n ṣe kọ̀nẹ́ẹ̀tì ara wọn nù. Allahu akbar. òkè eléyìí yóò rí òkè ẹlẹ́ẹ̀kejì ìdí rẹ̀ yóò wá sọ mọ́ra wọn báyìí. wọ́n so pọ̀. tó bá ti wá so pọ̀ kò ní sí àlàfo tí ẹgbẹ́ ìfẹ́ mọ fífì lọ òkè eléyìí so mọ́ eléyìí òkè eléyìí òun náà rí eléyìí òun náà so mọ́ eléyìí gbogbo òkè tó wà láyé pátá wọ́n sì so mọ́ra wọn lọ́nu. àbí bá wò àwọn olùmọ̀ nípa rẹ̀ wọ́n dáhùn sọ pé the highest point on the earth eh? wọ́n ní òkè tó ga jù lágbàáyé òun náà ni wọ́n ń pè ní Himalayas òkè kan ni wọ́n pè bẹ́ẹ̀ eh? tó já sí wípé gíga rẹ̀ kò sí òkè míì tó ga tó mọ́ ní gbogbo ayé yìí wọ́n náà wà ní eight point eight km eight point eight ńlọ́wà èyí nù kẹ́kọ́ mú wá ní òkè yìí ní dúdúró rẹ̀ ó ní ìpìlẹ̀ root gẹ́gẹ́ bí kí n sọ pé kí nǹkan ní egbò tó so mọ́ egbò míì tégbò míì náà tún so mọ́ egbò míì tó yẹ pé kò dé dá dúró fún rẹ̀ bó ṣe wá yẹn ó lọ so mọ́ mi ó lọ so mọ́ mi eyín nìkan kọ́ wọ́n ní tó bíi two hundred and fifty kilometres ní jíjìn rẹ̀ ẹ dákun taba ní fifty hundred and eh, two hundred and fifty kilometres ó tó bẹ́ẹ̀ síbí báyìí sábùjá síbí báyìí tó bẹ́ẹ̀ Àbújá síbí báyìí Àbújá síbí báyìí jù bẹ́ẹ̀ lọ ó ju two hundred and fifty kilometres lọ ó tó mélòó so tó yóò tó ìbàdí sí Lagos state two hundred and fifty kilometres ó tó bẹ́ẹ̀ yìí ká pé jíjí òkè kọ̀ọ̀kan ẹja mú bẹ́ẹ̀ jíjí òkè kọ̀ọ̀kan ó tó bí ìbàdí sí Lagos state. bẹ́ẹ̀ ṣe ń wò ó yẹn ohun tó fi wọlé lọ ó tó bí báyìí sí Lagos State kò wá dédé wọlé bẹ́ẹ̀ yẹn o ọlọ́rin forí kan òkè míì tó wà nísàlẹ̀ tá a sọ̀rọ̀ lórí òkè yẹn náà nísìlẹ̀ láìpẹ́ ìpọ̀lú yọ̀ǹda ọlọ́run torí pé ọlọ́run ọba ọ̀nà méjì lọ́gbà sọ̀rọ̀ yẹn ó ní wálé jì báàlà àwòtáadá mo fi àwọn òkè ṣe èèkàn ó tún wá ṣẹ̀ṣẹ̀ wá sọ mí pé àǹtẹ̀mí dàbí mo rọ àwọn kan rọ̀wá sí àfìlà àrùdì mo rọ àwọn kan sínú ilẹ̀ gbàgìdì yẹn nu sùràtù lukman quran thirty one verse number ten ẹ̀rí ka ní. kọ́lákọ́ sámá wá ti bí gọ́yẹ̀rẹ̀ amadi tọ́láwù ní ha. wà á kọ́ fíl àrídì rọ̀wá sí ya àǹtẹ̀mí dàbí kun. wà á kọ́ rọ̀wá sí ya àwọn èyí tá a rọ sínú rẹ̀ àwọn èyí tọ́lọ́hún rọ sínú ilẹ̀ yẹn àwọn ò hàn àwọn kẹ́ wà nínú ilẹ̀ ni. tó àwọn èyí táwọn wá jáde sókè yìí àwọn wá ní connection tí wọ́n lọ́n forí sọ tí wọ́n lọ́mọ báyìí tí wọ́n lọ́mọ báyìí ni ò jẹ́ kílẹ̀ ọmọ ṣe báyìí ní mọ́wàlá wọ́n sì lọ. wọ́n á ní àwọn òkè wọ̀nyí wọ́n ní ọ̀nà tí wọ́n gbà dira wọn mú nítorí kílẹ̀ ọmọ mọ̀ fi ṣe kí ni kọ́ mọ̀ fi yì mọ́ wa lẹ́sẹ̀ ọlọ́run bá wa sọ fún wa pé wálé jì bá a la àwòtáàdà àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òun náà ni à ń pè ní internal mountain àwọn òkè tó yẹ pé inú ilẹ̀ làwọn wá àwọn ò sí ní orí ilẹ̀ orí ilẹ̀ ṣẹ̀wára àwọn òkè yìí jíjìn wọn subhanallah ẹ̀yin ọmọ ìyá mi ọkọjá àfẹnusọ bí wọ́n ṣe pọ̀ tó nínú ilẹ̀ tọ́já sí pé ọlá wọn ni ó kílẹ̀ kó mì mọ́ wa mọ́ wa lẹ́sẹ̀ mọ́ wọn ló dìpù gan ó sì jìn pọ̀ ẹ dákun o recently wọ́n ṣẹ̀ṣẹ̀ discover yìí pé àwọn òkè míì tún wà nínú ilẹ̀ ni ṣe rí ohun tí ò ní fọ́ wa lórí jìnnà ń bẹ̀ yẹn òun ni pé àwọn ẹni tó ń gbẹ́ bọ́ o ẹ lọ bí wọ́n léèrè ohun tí mò ń sọ yìí bòmíì wà tí wọ́n bá ń gbẹ́ òun nìkan òkúta pápápá òkúta tí wọ́n kán ó lè mọ́ ju bíi póòlù kan àbí méjì lọ ibòmíì wa bùrà tí wọ́n bá ti ṣe tán báyìí wọ́n mọ̀ gbẹ́ òkúta lásán ni wọ́n mọ̀ gbẹ́ jáde títí tí wọ́n fi gbẹ́ gbogbo bọ́ọ̀hù yẹn tán wọ́n lè gbẹ́ fún fifty poles ẹbí wọn ní ohun tí mò ń sọ yìí tí òkè yìí ò sì hàn jáde tó sì wà nínú rẹ̀ bó ṣe wá lágbára tó tóbi tó yẹn bẹ́ẹ̀ náà ló ní connection pẹ̀lú òkè míì tó so mọ́ tọkọ́ra wọn báyìí lọ gẹ́gẹ́ bí ohun tí mo ní kẹ́ wò lẹ́ẹ̀kan yẹn. tí ò sí èméjì mẹ́ tẹ́ pé irin tí wọ́n fi ń dírìlì ilẹ̀ yẹn àárín méjì òkúta ni wọ́n mọ tẹ́ mọ gbọ́n tẹ́yìn ní orí pé ohun tí ń kó jáde yìí kìí ṣe pẹ̀ eku òkúta ni tẹ́ẹ̀sì dáàrin yẹn tẹ̀ nírà pẹ̀rẹ̀ òkúta kẹ̀kẹ́ ń nínú rẹ̀ ọ̀nà ọba wa ń sọ fún wa yìí pé òun rọ àwọn òkúta àwọn agbálùgbò òkúta sínú ilẹ̀ ẹ́ nítorí kọ́mọ́ bá a mọ̀ ṣe kí ni kọ́mọ́ bá mọ̀ mímọ́ yín lẹ́sẹ̀. ẹ wo orí ọlọ́run lórí wa bó ṣe tó ẹ wò kẹrẹ bó ṣe lágbára lórí wa. NBC NBC News ní 2019 Deep Inside Earth scientists find white blobs and the mountain taller than mountain Everest. wọ́n ní ya 2019 àwọn onímọ̀ scientists wọ́n tún padà tún discover yìí pé àwọn òkè kan tún bẹ nínú ilẹ̀ tó ga tó ga tó ga ju àwọn èyí tá à ń fojú wa rí lókè yìí lọ. ní 2019 Quran chapter number twenty-one, 21 sọ́tùlẹ̀ àbíyá verse number thirty one ọlọ́run ọba ní wájà alina fílẹ̀ àrídìn rọwá sí ya àǹtẹ̀mí dàbí hin arọ àwọn àgbálùgbò òkè sínú ilẹ̀ kọ́mọ́ bá mọ́ mi mọ́ yín lẹ́sẹ̀ la ilaha illallah muhammadu rasulullah tàbá wa bí wọ́n léèrè nísìnyí kuraani ti mention eléyìí fourteen hundred years ago àwọn yẹn ṣe ń discover alẹ recently ta ló sọ fún anabi muhammad ẹni tí ó mọ ọkọ tí ó mọ ọka báwo anabi ṣe mọ̀ yìí pé àwọn àgbálùgbò òkúta tó wọ bíi four hundred kilometres ó wà nínú ilẹ̀ bọ́ọ̀nà anábì ṣe mọ̀ bẹ́ẹ̀ tí ó fi wá kọ́ sínú kùránì débi táwọn onímọ̀ sáyẹ́nsì ó sì máa discover rẹ̀ recently. Allah. tọ́lọ́hún dẹ̀ ní arọ́ síbẹ̀ kọ́mọ̀bà àmọ́ mímọ́ yín ní ẹsẹ̀ sẹ́túwádìí tó ayà wá lẹ́nu ẹ̀rí pé ọlọ́run bá pé wájà alínà fi ya àfijájá nínú wájà alínà fi ya nínú àwọn òkè yẹn tá à ń sọ fún wa lọ́wọ́ yìí ọlọ́run la tún wá fi àwọn ọ̀nà síbẹ̀ àwọn ọ̀nà wọn náà tún wà nú àwọn àpáta lọ agbárùgbù òkè tẹ́ẹ̀rì tó yẹ pé ẹ rí òkè báyìí tí wọ́n sì mọ ọkọ̀ tí wọ́n mọ rìn lọ nínú ẹ̀ táwọn èèyàn mọ̀ gbanú ẹ̀ kọjá wàláhì tí èsè ìrìn ọjọ́ méjì ọjọ́ mẹ́ta tí èsè ìrìn kékeré ọlọ́run láwọn òkè wọ̀nyí a fi wọ́n dilẹ̀ mú ni ẹ̀yin ọmọ ìyá mi ta ló sọ léyìn fún anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ wá wo àwọn òkè yìí pátá gbogbo bí wọ́n ṣe wà yìí ọlọ́run bọba àlekè ọlá ó sọ wọ́n ó sọ wọ́n sínú ilẹ̀ kó lè bá àrọ̀ lọ́rùn anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún anabi hadisi kan wọ́n ní ànínàbí sallallahu alayhi wa sallam kọ́ọ́l ànínàbí sallallahu alayhi wa sallam wọ́n sọ yìí pé ẹ̀hẹ́n lámà ẹ̀hẹ́n. lámà khalaqa Allahu al-arda. ìgbà tí ọlọ́run ọba bẹ̀rẹ̀ sí tó da ilẹ̀ tán wọ́n nígbà tọ́lọ́run ọba da ilẹ̀ tán ànínàbí sallallahu alayhi wa sallam ni o ó ń sọ fún wa onígbà tọ́lọ́run ọba da ilẹ̀ tèmi àti ń wà lórí ẹ̀ yìí tán ẹ̀hẹ́n. bada satuha yataharraku. ilẹ̀ bá bẹ̀rẹ̀ ẹ rí o bọ́lọ́hún ṣe dálẹ̀ tán ilẹ̀ ọ̀wá dúró ilẹ̀ kẹ́mi ní gẹ́gẹ́ bí omi lásán bí ṣe ń ṣe rè é. wàyà tàbí súnmọ́ sábàtà láwù bíi jìbáàlì. lẹ́yìn ìgbà náà ọlọ́run bá wá ṣẹ̀ṣẹ̀ wá rọ àwọn àgbálùgbò òkè sí i tó wá fi mú mọ́lẹ̀ pé ọ̀ gbọ́dọ̀ mú ọ̀ gbọ́dọ̀ ṣéèkì mọ́ òkè yẹn lẹ́nìkan wá dáhùn sọ pé òun lọ ń bọ òkè tó yẹ pé ọlọ́run fi sàánú wa pé kí nǹkan mọ̀ mọ̀ mí mọ́ wa ní

jíjí àwọn òkè tó wà nínú ilẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi ọkọjá ròrí èèyàn tẹ́ ẹ bá gbàgbé mo ti sọ nínú tẹ̀fsíìrì ọdún tó lọ ọlọ́run wípé àpáta tó gbé gbogbo wọn dúró ọwọ́ màláìkà báyìí ló wà nísàlẹ̀sàlẹ̀ lọ́hùn ṣùgbọ́n àtúndí ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ lọ́dún ni ọlọ́run ọba ọba àlekè ọlá yẹkúlù tààlà ọba àlekè ọlọ́wọ̀n sọ pé wáyé sí alúnẹ́ka nílì jìbá tẹ̀síìrì rẹ̀ láfẹ́ tún fún wa yìí. tàbí. àìtẹ́bùkọ̀ yá malki yá mati àwòtẹ́zùl. a wọ́n ní tàbí àìtẹ́bùkọ̀ yá malki yá mati àwòtẹ́zùl. ṣé tọ́ba díjọ́ gbèǹde àlìkìyàmọ́ ṣé àwọn òkè ọ̀sẹ̀ kù ni àbáwọn ní ọlọ. ẹ báwo lò kí ó ṣèṣe ń jọ náà náà ẹ̀hẹ́n. fakul yansifuha rabbi nasfa. ẹ̀hẹ́n ayé. ayé. ẹ̀hẹ́. yasihibuha ani na amakina. wọ́n ní tàbí ayé yusihibu na ani amakina ha. a mú àwọn òkè kọ̀ọ̀kan alan akíchamanu wa. wọ́n ní a mú àwọn òkè kọ̀ọ̀kan kúrò láàyè wọn. láti mí sì pé òkè àsábàárì ìwọ tó ń bí tó ń bọ́ ọ́ bí ọlọ́run lálẹ́ kìyàmọ́ a mú mẹ́. ojú tí ọ. ìyá alájì òmù ọ̀rẹ́ àwùjalẹ̀ gbókòǹgbòkò kan họ́bì ọlọ́run láàmú kú ni mí oṣù wẹ́mi ọbọ èké tèmi. òkè ìbàdàn ọlọ́run ní họ́bì ẹ̀yìn tẹ̀ ń òkè ìbàdàn àgbọ̀n kú òun yọ lọ. tí ó ṣẹlẹ̀ wọ́n gbogbo àwọn kòró àwọn ńláńláńláńlá àwọn òkè ó sì lọ fúnra lára òkè ní ọmọ lọbẹ tí ọmọ kó sí tí ó sì mọ lẹ́bù gbogbo àwọn ọ̀gbun kòró ńláńláńlá tèmi àti yín wò lénìí èyí táwọn lélẹ̀ nẹ́tíò wáìdì ni o nẹ́tíò geographic ni o documentary kìíní kan ni o gbogbo àwọn òkè lálálálá tẹ̀ ń rí yẹn tó ti tó gbèdéke àkókò tọ́lọ́run ní ká yọ parẹ́ ọlọ́run gbogbo àwọn òkè yẹn pátá ni wọ́n lọ rè lẹ́bù gbogbo àwọn kòró yẹn odò òkun àwọn òkè wọ́n lọ rè rọ́ba kò ní sí hòmọ́ tómi ó fi dúró odò ọ̀sà àwọn òkè wọ́n lọ rè wọ́ba kò ní síbìkan tómi ó dúró sí wọn gbogbo wọn ṣàfẹ́kù gbogbo lẹ́wọ̀ á lẹ́bù lọ gẹ́gẹ́ bí ojú ìwé yuzihibuha anina amakiniha wayamhakuha. sẹ́tìrì o yuzihibunaha gbogbo wọn mọ̀ lọ wayamhakuha wayusari uwa tẹ̀sí rọ̀ kálukú àmọ̀ pa wọ́n rẹ́ àmọ̀ pa wọ́n rẹ́ wọ́n sì mọ̀ rìn lọ àwọn òkè ó sì mọ̀ rìn lọ bí tí wọ́n ti mọ̀ lọ lẹ́bù òkè tí wọ́n ń bọ̀ tàbí pé ọlọ́run rẹ tún níbi tí ó padà wá rìn lọ ọlọ́run rẹ wọ́n padà lọ fi lẹ́bù mi àlọ́mọ dáyẹ̀ lórí irúfá àbí wọ́n tọ́ lọ gbé ìdajì òkúta wá tọ́ wá gbé sí gan lé tó tútú lòun tó lọ́lọ́hùn kan ọlọ́mọ jẹ́ àgọ́ o ọjọ́ tí wọ́n ń pín àgọ́ ọlọ́run pé kí wọ́n bí wa lọ́jọ́ yẹn mm. ọjọ́ tí ọgbọ́n dé làwa dé adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọ jẹ́ àgọ́ sẹ́yìn gbẹ̀yìn ìgbésí ayé wa ẹ̀hẹ́ mọ̀ bọ̀ wá. fàyà sárùhà ẹ̀hẹ́ ayé àlàárù. wọ́n ní tàbí ilẹ̀. Kọ a sọ́fù sọ́fà yìí ayébi sátọ̀n wáhìdàn ayébi tàbí pé ilẹ̀ yóò pàápọ̀ tí ó dẹyọ̀ kan ilẹ̀ tá à ń yìí kò ní sí pé ẹ ò sẹ́wọ̀n pé là yìí kò ní sí yẹn mọ́ yọ lọ pẹrẹsẹ ni kò ní sí igi kò ní sí kò ní sókè kò ní sí pé ẹ kinní kan ló di kinní kan tí kinní o gbogbo lọ ní gbansasa ọjọ́ tú ní àṣírí ọjọ́ àbùkù ọjọ́ àpọ́nlé ọjọ́ ọkún ọjọ́ ẹ̀rín. lọ. wàlùkọ́rùn. ẹ̀hẹ́n. huwa almustawi minal ard. òun náà ni àwọn ààyè kan tí ó dọ́gba lórí ilẹ̀ lọ́jọ́ yẹn wọ́n dọ́gba mi kí oní gájú bí kan lọ mọ̀ bọ̀ wá. wàsọ́fù sọ́fù. ẹ̀hẹ́n wàsọ́fù sọ́fù tàkìdù lìmọ́ọ̀nà dálẹ̀kì wọ́n ní sọ̀fùsọ̀fùtà wí láàrin yìí o ó ń fi ìtumọ̀ rẹ̀ rinlẹ̀ fún wa yí pé gbogbo òkè pátá òun ni ó ṣe kí ni yóò ṣe pẹrẹsẹ. ìfìtumọ̀ rẹ̀ rinlẹ̀ fún wa yí pé lóòjọ́ àlìkìyàmọ̀ tá à ń sọ yìí gbogbo òkè pátá là ní rí mọ́ gbogbo ẹni tí wọ́n ń bọ òkè pátá níbo ni ó wàá fojú sí jọ yẹn ńgbọ́ ọlọ́run rẹ bá ti parẹ́ ọlọ́run ọba tí wò ní parẹ́ mm, ọlọ́run ọba wa ni ó gbé wa dìde ọba wa tí ó bí wa lẹ́jọ́ ọba tí ó fi wá sàlì jẹ́ náà mú kí bàbá wa ọba tí ó ṣèdẹ̀ra fún wa ọba tí ó fi wá sàlì jẹ́ ọba tí ó pa ẹ̀ṣẹ̀ ra wa rẹ́ ọba tí ó fi àánú rẹ̀ tí ó fi jìn wá lọ́jọ́ náà ẹ̀yin ọmọ ìyá mi ẹ dákun ẹ wá jà bira wa léèrè níbo ni ẹni tí ń bọ̀ kútọ́ ó fi òkè sí. ó ní ó sí. tó gbé àwọn ìyá kan bẹ lókè òkè olúmọ nílùú abẹ́kúta hmm. ọlọ́run ní gbogbo ẹ̀ ní ó parẹ́ tókè rẹ bá ti parẹ́ ìwọ tó ń bọ̀ kí ìwọ náà parẹ́ nìyẹn. subhana wa ta'ala ma yushriku. ọlọ́run ni mo mọ kọjá ogun tẹ́ fi mọ́ ẹgbẹ̀rà pẹ̀lú èmi ọlọ́run òkè tẹ́ ń bọ wọlé tẹ́ bá dọ́dọ̀ yá mi níbi ìyá tí ń bọ̀ kèyí wọlé ẹ̀ nílé wojú ẹ. ẹ mọ̀ gbọ̀n báyìí. Hmm. ibi tí tó ti di òkèdè. ó ti gbé sú mi yóò tó báyìí yà kàtà orí rẹ̀ lè mọ ju spika ẹ máìkì ọwọ́ mi lọ. nǹkan ti dè sùn. ara rẹ̀ lè tó spika wáyé mẹ́rin yóò mọ wá láàgùn yọ̀bọ̀ wọn mọ̀ fẹ́ yà. ó ti jẹjẹ kó jẹ. nínú òkè àníkẹ́ tún wo bí tó tún ta fáwọn ẹlòmíì dé òkè yẹn wọ́n tún wá ṣe step sí láti lẹ̀ irú òkè yálà tẹ́dẹ́ hmm. wọ́n wá ṣe step àwọn aláṣọ funfun gbàlábà yẹn yóò wá gùn lọ kánrin wọ́n mọ̀ ó wà bẹ́ẹ̀ náà kinní kan òkè ìgbàlà àbìràpadà òkè tàbórí hmm. òkè ṣùbórí òkè náà òkè jànámà ọlọ́ọ̀ni gbogbo ẹ̀ ní ó parẹ́ ẹ̀yin tẹ̀ ń bọ òkè ẹ̀ parẹ́ òun tẹ̀ ń lọ́n ṣe ń bẹ́ẹ̀ parẹ́ sẹ́rí òkè ọlọ́run ti ní ẹ̀ mọ́ sí un ni òkè tó lóun fi dilẹ̀ mú à èso gbé yín kan o ó sì wá jẹ́ pé òun gbàgbà èyí tó á pé èso wá láìkì kọ́ mọ́ pọ́n ọmọ èèyàn báyìí náà ẹ̀yin ọmọ ìyá mi ọlọ́run ní gbogbo ẹ̀ ní ó parẹ́ o àsọ̀sọ̀ bàtà kídu limani dalik ìyẹn fi rinlẹ̀ bẹ́ẹ̀ wákìlá wọn sọ yìí pé. alẹ́dì lànà bá ta fi hì. alẹ́dì lànà bá ta fi hì ètò ìpè kò ní í sí irúgbìn kankan bẹ́ẹ̀ òkè ọ̀lẹ́bù lẹ̀ débi pé òkè ọ̀lẹ́bù gbogbo kòró débi pé kò ní í sí igi kò ní í sí irúgbìn kan lànà bá ta fi hì irúgbìn kankan ò ní í sí mọ́ èso kankan ò ní omi ò ní sí mọ́ ẹ̀yin ọmọ ìyá mi igi ò ní sí mọ́ ẹ̀yin ọmọ ìyá mi òkè ò ní sí mọ́ kò ní sí kankan mọ́ gbogbo ẹ ti sọ di ó ti di gan. Allah wàlẹ̀ àdà kọ́ọ̀l. ìdí nìyẹn tí Allah fi sọ yìí pé. látàrọ fi àìwájà wàlà àmta. o ní rí kòró kan o sì ní rí gegele kan. Allah akbar ọlọ́run bá ti sàsọ́ọ̀lẹ̀ pé lọ́jọ́ yẹn o ní rí kòró kan o sì ní rí gẹ́gẹ́lé that means pé gbogbo ẹ̀yin tẹ̀ ń bọ òkè tọ́ ọ bá tú bá tó fi kú o ò lè súnre o. pàápàá débi tó kú re. àwọn òkè kan ń bẹ nínú ilẹ̀ nígbà tó orí tòkè ló lè sún fi tẹ̀ débẹ̀ o ṣé tinú ilẹ̀ yẹn ni ọ̀ wà lọ́bẹ̀ ọmọ bọ́ ni ó sì wá gọ̀ báyìí. wọn náà kò sẹ́ni tó ẹni tí ń bọ nǹkan mi lẹ́yìn ọlọ́run. wàláhì. tọ́wọ́ ẹgbẹ́ ta ló ń gọ̀jù láyé ọwọ́ àwa ń sì lọ ń bọ wọn lọ ọbẹ̀ àbọ̀ ń bá wọn òkè nẹ́wọ́ àdìdìrín méjì papọ̀ sí ọ lára nu. bẹ́ẹ̀ni. ó kọ kó nẹ́wọ́ ni ẹ. dìdìrín square. ọ̀nà ń bọ òkúta òkúta iṣẹ́ tọ́lọ́run lọ́wọ́ àṣẹ iṣẹ́ márùn-ún iṣẹ́ márùn-ún la. ẹlẹ́ẹ̀kẹfà là ń tú lọ yìí ipò òun fi di ilẹ̀ mú òun rọ wọ́n sínú ilẹ̀ tó yẹ pé four four hundred kilometres four hundred kilometres. subhanallah. wàlìjìbálà àwùtàdà. ẹ̀wùn tó fi jìn ohun tí òkè kọ̀ọ̀kẹ́ fi jìn ju bíbá ìṣèkò lọ sínú ilẹ̀. gan. ó tún wà níbẹ̀ tún kọ́ àwọn onímọ̀ scientist yẹn náà tún wá ṣe research pé àwọn padà discover pé òkè tó wà nínú ilẹ̀ yẹn o ó ń rí òkè tó wà ní òkè táwa ń rí. ọ connect. wọ́n connect ara wọn báyìí. Hmm. wọ́n sì gbé àwọn picture wọn jáde. ibi sáfíìsì. wọ́n gbé fídíò sí wọn jáde. network. Hmm. wọ́n ní tí ó bá sí àwọn òkè yẹn ni bá a bá sì mọ fẹ́ gbé gbára wa rè. wọ́n wà ní ẹ wá wo òkè tó wà nísàlẹ̀ wọ́n ní wọ́n ń rotate. yí. wàláì iyì bí wọ́n ṣe ń rotate tó àwa tá a dẹ̀ wà lórí ilẹ̀ àdẹ̀ sèk. subhanallah inú ibi tá a wà yìí náà ó ń rotate kódà say more than one thousand speed kìíní kankan ni wọ́n fún just a minute àbí a second tí ilé ayé fi ń rotate orí wo sì gbára wa tí fi ń yí mọ́ wa la torí ibi tá a wà ibi inú bọ́ọ̀lù bí ká máa pè bọ́ọ̀lù yí báyìí ṣé tó wà nínú bọ́ọ̀lù ni mo forí gbára wọn báyìí. mo forí gbára wọn wàláì kò sí bẹ́ẹ̀ fáwa. látara pé mọ́dà wọn làmú àwọn ẹrú mi ni fún ọ rọrùn fún ọ lóúnjẹ ìrọ̀rùn ah ọlọ́run bá mọ̀ sí dáadáa fún wa o. alhamdulilah. ọlọ́run bá fi ní pé látara fìyà ìwàjà ń wàlà àmta o kò lè rí gbàgùngbàgùn o kò lè rí kòró kankan níjọ́ náà gbogbo ọlẹ́bù lọ́ni ẹ̀hẹ́n. ayi ẹ̀hẹ́n tàbí. látara fil aridi yahoo maizin wàdà ìyá wàlà rọ̀bìyà. wọ́n ní ní ọjọ́ yẹn o ò lè rí nǹkan kan lórí ilẹ̀ tí ó dá di tàbí tí ó dá dúró ní sòrò báyìí kò sẹ́ni kankan tí ó rí nínú wa. lọ́jọ́ tá à ń sọ yìí ẹ pé ilé kìíní ló dó yìí òkè yìí ló dó yìí mm. kìíní ló dó yìí kìíní wàlá òkè ń bẹ bá la ilaha illallah tẹ bá lọ wo àwọn documentary program wàlá ẹ máa mọ̀ pé òkè ń bẹ láyé wàlá yóò òkè ń bẹ láyé tẹ bá rí àwọn òkè míì ẹ tẹ ẹ ní mọ̀ pé ẹ ní mọ̀ bẹ́ẹ̀ sì fẹ́ pè mọ́. wọ́n wà lọ báyìí ẹ̀yẹ́ kì í má pẹ̀rẹ̀ kan ẹja tá a bá ń lọ ní àgọ́ ààrẹ ń bẹ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ apá ọwọ́ ọ̀tún níbi pé a fẹ́ wọ bí ojú odò kan báyìí ẹ wo àwọn òkè yẹn bí wọ́n ṣe tò tẹ̀léra wọn lọ. bẹ́ẹ̀ni. ọlọ́run gbogbo ẹ̀ ní ọ̀parí. ó tó gùn lọ. tá a lẹ́ bu gbogbo ẹ̀. ẹ̀hẹ́ mọ̀ bọ̀ wá wala makana munkhafidon wala Wala mọ̀rọ̀tẹ́fẹ̀ àn kò sí àyè kan lórí ilẹ̀ tí ó tóbi tàbí tí ó ga kò ní sí bí ó ṣe pẹrẹsẹ ni ọjọ́ yẹn lọ́jọ́ ọ̀dájọ́ ọjọ́ tí kálukú ọ̀ àgbẹ̀sán tó fi lé ayé rẹ̀ ṣe mọ̀ bọ̀ wá kàdáàlìkà kọ́ọ̀lá bùnà abbas. wọ́n ní gẹ́gẹ́ báyìí náà ni àfa àbúnà abbas ṣe sọ. wà á kìrìmà tún. wà ìkìrọ́mà àti àfa ìkìrọ́mà. wà mujahidu. àti àfa wa mujahid. wà hasan albasiri. wà àti àfa wa hasan albasiri. wà dọ́haka. àti àfa wa dọ́haki. wà kọ̀tàdà tún. àti àfa wa kọ̀tàdà. wà gáyìrù wàhídù minal salaf. wà gáyìrù wàhídù minal salaf àti ọ̀kọ̀ọ̀kan nínú àwọn olùmọ̀ salaf àwọn àgbààgbà àfa àti wọn ti lọ wọ́n ní ohun tá a tú yìí tá a sọ fún wa yìí báwọn náà ṣe tú àyà rẹ̀ nù. àbí ọlọ́run kó sàwa náà lọ́mọlẹ́yìn rẹ̀ fún wọn. amiina. mọ̀ sí wa lẹ́ni tí ó yà pa wọn. amiin. ọ̀rọ̀ agbára ọlọ́run. amiin. wọ́n á jọ pa àwa àti wọn pọ̀ kẹ́ siwa lọmọlẹ́yìn anabi muhammad rẹ mọ siwa lẹ́yìn tí ó bẹ̀sìn ọlọ́run bá jẹ́. yàwó máa ọlọ́run wá ní ní ọjọ́ yẹn tí a ti ṣe gbogbo ẹ̀ tán bẹ́ẹ̀ tílẹ̀ ti tẹ́ lọ pẹrẹsẹ tá a ti pa gbogbo nǹkan rẹ pátápátá yà ó mọ ọjọ́ yìí mọ̀ lágbára yà ó mọ̀ easy ọjọ́ tá à ń sọ yìí o. yattabi'una da'iya la iwaja la. ọjọ́ yẹn ni gbogbo oníkálukú wa tẹ̀lé ìpèpè olùpèpè. àsàrà fíìlù tó bá pe gbogbo èèyàn pátá gbogbo èèyàn ó sì dáhùn. ìpè tí wọ́n pè ọ́ láyé tó dáhùn ọ̀ wá dáhùn jọ yẹn bẹ́ẹ̀ bọ́lá ń pè ọ láyé mi ò lọ ọ̀gbọ́ràn ni níbi tó ti gbọ́ràn ń bọ̀. ayé ẹ̀hẹ́ yàwó máa tààrà ọ̀nà ààzì ilẹ̀ àhàwálà wàlẹ̀ àhàwálà. ayé yàwó máa yàrá ọ̀nà ààzì ilẹ̀ àhàwálà wàlẹ̀ àhàwálà. ọjọ́ tó já sí wípé ẹ ní rí ìyàtọ̀ láàrin tálákà àtolówó kálukọ́ ka ọpẹ́ yìí ni. ọjọ́ yìí ọmọlúwàbí kan lélẹ́yìí olókìkí kan lélẹ́yìí oní sẹ́rí kínní kan ń bẹ tó yẹ kí làákàyè èèyàn mọ̀ sí tí wọ́n bá pè yàn lọ́ba tí bá pè yàn ní president tí wọ́n pè yàn ní governor tí wọ́n pè yàn ní minister wàláì kò dé mẹ́ka. láti airport báyìí ló ti gbé báàgì rẹ̀ pọ́ọ̀sì rẹ̀ tọ́ bá gbé fún rẹ̀ náà wàláì fún rẹ̀ náà lọ́ọ́ fà nǹkan rẹ̀ dání tí ń túmọ̀ sí pé èyí tí ìdáríkì á mọ̀ nìyẹn o ọlá pé kí wọ́n mọ kó ti èèyàn bíi fifty wọ nìkan eléyìí ó kó eléyìí lọ́wọ́ òun kó eléyìí lọ́wọ́ kò sáàmọ̀ dá lọ free ọjọ́ tó bá ti múra mẹ́ka sáàmọ̀ múra pé ọ̀nà ẹ̀ ló di ẹrù rẹ gbangba àlèkè àmọ̀ tó wá jù yẹn lọ ọ mẹ́rù tó di ká ẹ̀ lẹ́yìn bó ṣe wíwo tó fún rẹ lọ́wọ́ àsẹ̀rù bí ọ̀bá tó tó tún fa nǹkan rẹ dání bọ́bá fọwọ́ tún fà á tí ò ṣe ó tún fọwọ́ sí náà fà tọ́ bí ọ̀bá ṣe tún gbé kọ́rùn tún fà mí dání gbọ́ ọba fẹ́ẹ́ fi gbé fifty kọ́rù tó fà bí hundred dání ó kẹrù rẹ tán lẹ̀. ẹ̀yin ọmọ ìyá mi kò sí èméjì lọ́rọ̀ ẹ̀ ó wà ní kò ní síyàtọ̀ láàrin pé eléyìí ló lókìkí eléyìí ni èso lókìkí. yẹ́sítẹ́jìbùnà musarin iná ilà dáìyà. àtolówó àtọlọ́rọ̀ wọ́n mọ̀ ọ́ dẹ́ ẹni tí ń pè wọ́n lóhùn tí wọ́n sì mọ̀ sáyé lọ rèé bá gbangba tí ń pè wá sí kálukú ọmọ súré dìde mi sàárè rẹ̀ á sì mọ̀ lọ súré dáwọn lóhùn mi tí wọ́n ń pè wá lọ. tí o sẹ́ni kankan tó fẹ́ yapa àṣẹjọ́ náà. haisuma. haisuma umiru badaru ilé yìí ààyè káàyè tí wọ́n bá ń pè wọ́n jọ sí pé kí wọ́n kó jọ sí ibẹ̀ náà ni gbogbo ó sì mọ́ lọ. tọ́ bá ní gbogbo yín gbogbo gbàgede ìyá àti fọ́fèrè ẹ̀ mọ́ kó jọ síbẹ̀ wàhálà gbogbo ọmọ sáré lọ. ṣé wá àròjọ tá à ń sáré lọ yẹn nǹkan tí ń ṣẹlẹ̀ ni ọba bímọ mẹ́wàá ò ní bọ́ ọ bá níyàwó tọ́ fẹ́ràn ara yín láyé tó yẹ pé bí n rí n lọ ni bó o rí ọ jẹun ni wàláì nìkan onírètí ẹnìkan mọ́jọ́ náà. torí pé kí ló fà o tí ì mọbi tọrọ rí ọjà sí ọtẹ tí ì yẹjú ara rẹ nẹtọ yẹjú ọmọ o tí ì yẹjú ara rẹ nẹtọ yẹjú ìyàwó o tí ì ara rẹ nẹtọ kọ ní òpó wọn yẹjú ara rẹ. bá mi sí sọ́ọ̀tù hajj láàrin yìí Quran chapter number twenty two bá mi ka àyà ẹlẹ́ẹ̀kẹrin àtẹlẹ́ẹ̀karùn ọ̀rọ̀ ńlá ń bẹ ń bẹ. كتب عليهم أنه ما توكلوا فأنه يديله ويأتيهم إلا عذاب سين yá ayúwa nẹ́ẹ̀sùn ikún tún fi rọ ibi mi náà. ọlọ́run ọba ní yá ayúwa nẹ́ẹ̀sùn ẹ̀yìn tẹ́ páyọ̀ ọlọ́run ọba. ikún tún fi rọ ibi mi náà libas. ọlọ́run ní ikún tún fi rọ ibi mi náà libas tẹ́ ń bá ń ṣe iyèméjì ipe bóyá gbẹ̀yìn dìde àbá ní gbẹ̀yìn dìde ìyẹn lọ́jọ́ àlìkíyàmà. fàyínà kọlà kìnnà kùn mi tùrọ̀ bẹ̀. ọlọ́run ọba ní pé fàyínà kọlà kìnnà kùn mi tùrọ̀ bẹ̀ èmi ọlọ́run ọba ni mo dá yín látara ìpẹ́ o. súnmọ́ mi nù ti fa. lẹ́yìn ìgbà náà mo ṣe inú ti fa àtọ̀. súnmọ́ mi alẹ́kọ́. ọkùnrin dá àtọ̀ sára obìnrin àwa sọ jí ẹ̀jẹ̀ dídì. súnmọ́ mi múdígà. lẹ́yìn ìgbà náà tá sọ jẹ́ ẹ̀jẹ̀ dídì tán ó kó ń bẹ́ẹ̀ ó di múdígà ó di èkìrí ẹran tá a lè fojú rí báyìí. mọ̀kálàkọ́ ti ń wá irun mọ̀kálàkọ́. àwa gbèrè láti stéèjì èkìrí ẹran agbe lọ láti stage mi lọ sí stage mi stage mi. inú bá inú embryology tún nìyẹn bẹ̀ yẹn embryo stage embryo ọlọ́run bá ní pé mùkálàkọ́ ti ń fa gẹ́yìrì mùkálàkọ́ láti stage kan lọ sí stage mi. ìlú bá yín ẹlẹ́kùn. láti leak ńbẹ̀ láti rí eh, báwọn pè é eh, kíní méjèèjì yìí ó sì á sálọ lórí mi ìrántí tí wọn bá ti rántí ń dakọ rẹ. wọn ni kiri fẹ́rara mi máa ń ṣá òyìnbá jàlè musamman. ọlọ́run ọba ní pé ńbẹ̀ láti rí gene àti chromosome àti rí gene àti chromosome lẹ́yìn ìgbà yẹn tán àrí bá sí ẹran lẹ́yìn ìgbà bá sí ẹran àwa yọ eegun jáde nínú bá sí ẹran àfi fọ́ọ̀mù èèyàn àwa fi inú ẹran yòókù àtúnyọ awọ jáde àwa fi awọ àwa fi awọ àfi bo ẹran láti bẹ̀ àwa gbé lọ sí ẹ̀dá míì ọkùnrin ní ọ̀ni ẹ̀dá míì obìnrin ní ẹ̀ni àwa pa ọmọ nínú àpùlùkẹ́ mẹ́ta zulumatin zalatha sọ́tù súnmọ́ kúrán thirty nine five six àwa gbé ọ sínú òkùnkùn mẹ́ta. ẹ tiri àgbé ẹ̀ dára láti stéèjì mi lọ stéèjì mi ọlọ́run ọba wa ní pé kí ni. súnmọ́ nukirijukum túnmá nukirijukum tifla ọlọ́run lẹ́yìn wá àgbà náà wá sẹ̀sẹ̀ wá mú yín jáde wá ní ọmọ òpólò. súnmọ́ lè ká bológo aṣọ dáa àdìmísì pé ẹ̀kúsẹ́ tọ́lọ́run máa ti ń ṣe bọ̀ á sì wá mú yín wá ní ọmọ òpólò. súnmọ́ lè ká bológo aṣọ dáa. ọlọ́run bá ní súnmọ́ lè ká bológo aṣọ dáa lẹ́yìn ìgbà yẹn àwa sẹ̀sẹ̀ tún wá mú yín lọ sí kó àgbà arè yín kéékèèké ẹ dákun o kíyà kẹ́ sọ pé òun lòún bọ́ mò ń sọ̀rọ̀ pé kọ́ mọ rákò kíyà kẹ́ sọ pé òun lòún bọ́ mò ń sọ̀rọ̀ pé kọ́ mọ dìde pé òun fẹ́ rìn kíyà kẹ́ sọ pé òun lòún bọ́ mò ń sọ̀rọ̀ pé kọ́ mọ gbé ẹsẹ̀ ìkéní ìkejì ẹ rí i pé ọjọ́ tó mo bá bẹ̀rẹ̀ sí ní rìn inú rẹ̀ ó dùn fúnra lára rẹ̀ yóò sì rẹ́rìn wàláyé rẹ́rìn lẹ́nu ẹ̀ ẹ mọ ohun tí mo sọ yìí ẹ fura sọmọ yín tó bá bẹ̀rẹ̀ sí ní rìn pàpà jùlọ tó bá gbèsè kéni gbèsè kejì tí o gbé bá gbé ee lágbájá ni òun náà wá ṣe òun náà wá rẹ́rìn. ta ló sọ fún ta ló dùn nínú tó tó bẹ́ẹ̀. súnmọ́ lè tẹ́ bológo aṣọ dàgbà. ọlọ́run láàmú wa mú ilọ sípò pé kẹ́ ẹ dàgbà o. wàmí kún máa yù tá fa. ọlọ́run wọn bá ní wàmí kún máa yù tá fa ìbẹ́nu yín tí ó kú kékeré wàmíkún máa ń yọrọ do ilà àrìnsàlẹ̀lẹ̀ ọmọ ọlọ́run bá ní ṣùgbọ́n ń bẹ nínú yín tọ́já sí pé yóò lo gbèdéke àkókò kan tá a kọ fún yóò fọpá sí kẹtẹ ẹsẹ̀. ìkẹ́lá yàlámù mi ń bá dé lè mú ṣe yá. àtẹni tí ó kú ní kékeré àtẹni tí ó kú lágbà ọlọ́run bá ní kò sẹ́ni tó mọ̀. láyà lámù mi ń bá dé ẹlẹ́mi ṣe ìmọ̀ rẹ̀ òsínlọ́dún ẹ̀dá kankan. ìgbà tí ń kú ó wà lọ́dọ̀ ọlọ́run ìgbà tẹ́yìn ó kú ó wà lọ́dọ̀ ọlọ́run àwọn tí ó kú pọ̀ mẹ́ta ọlọ́run ti mọ̀ wọ́n àwọn tí ó kú pọ̀ láwọn nìkan ọlọ́run ti mọ̀ wọ́n ọkọ àti ìyàwó tí wọ́n jọ kú pọ̀ ọlọ́run ti mọ̀ wọ́n ìyàwó tí ó dákú ọkọ tí ó dákú ọlọ́run ti mọ̀ wọ́n ọmọ tó bí tí ò ní dúró sí ọ́n ń bẹ fún ẹ̀mí kọ̀ọ̀kan àti ohun tí Wátàrọ̀ lè àrídì Hamidata Ìsà Anzalina Aleha. Ọlọ́run ọba èèyàn ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa verse number five ó clearly dáhùn sọ fún wa yìí wa tí ó dàgbà sí nbẹ́nu wa tí ó sì kíni tí ó kù láyé ní kékeré àti kékeré wa o àtàgbà wa o àtọlọ́rọ̀ wa àti tálíkà wa o wọ́n wàá kó àjọsí gbangba náà lọ́jọ́ náà mọ̀ bọ̀ wá walaw kana adha fi dunya. walaw kana adha fi dunya la kana anfa lahum. tó bá ṣe pé bí wọ́n ṣe jẹ́ pé níjọ́ yẹn bí wọ́n ṣe jẹ́ pé malik asarafilu malayika ọlọ́run kẹ́ńtà ń pè ní asarafilu tí ó fọn fèrè sínú ìhó lọ́jọ́ yẹn àwọn àfẹ́ ẹlẹ́kọ̀ọ́ tó bá yẹ pé bí wọ́n ṣe jẹ́ pé rẹ̀ níjọ́ yẹn tí wọ́n dà lọ gìrìrìrìrì tí ọ̀sẹ́ni tí ó pòun ní jẹ́ pé rẹ̀ wàláyé agídí rẹ̀ láyé yìí lọ́mọ ah, agídí lọ́dọ̀ àwọn àgbàbà níyà ìwọ́kẹ̀ ọ̀là agídí lọ́dọ̀ àwọn tani aboti jiyatọ jẹri sọtẹ le sọ̀rọ̀ ni sọtẹ lágbára kan ni ohun tó ọ̀rẹ́ ti ara rẹ̀ mọ́ bíyà bá ń jẹ ọmọ wa kan lílé ayé yìí nísìn báyò kí yà máa jẹ wá tó a sì ní fílì fọmọ yẹn ayé bẹ́ẹ̀ kọ́ ni wà láwọn ọjọ́ yẹn kò sẹ́ni tí ó tẹ̀rẹ́ ti pòun bímọ mọ́. ọmọ rẹ wọn bá tún wá ká àdánwò tiẹ̀ wá bọ̀ pé bàbá wa ìyá wa òun ló kórìí ibú bá wa ọ̀yà wọn lọ́wọ́n bá tún dọ́bú yà rẹ̀ ربنا <laughs> آتهم ضعفين من العذاب gbàrà táwọn bá tún yọ sí ọ wọn bá tún fi pọ̀ lùkì fún ọ. dárẹ́nu. ọ̀rẹ́ di púpọ̀ ọlọ́run kò sọ wa mẹ́. àmín. ọ̀hún ní pé wàlẹ́wù kẹ́nẹ̀ ádàbí dùnìyà lẹ̀ kẹ́nẹ̀ àǹfà àhùláhùn tó bá ṣe pé láyé yìí ni wọ́n ti dá ọlọ́run ọba lóhùn síhun tí ń pè wọ́n sí ni kò bá ti láǹfààní fún wọn bí wọ́n ṣe ń dá sàráfílù lóhùn lọ́jọ́ náà tí wọ́n rọ lọ tí ọ̀sẹ́ nìkan tó lè rìjẹ́tì ẹ̀ mẹbi islam là ń pèpè sí yìí táwọn yẹn sì ń sásẹ̀ tẹ́yẹ̀ ń sọ wàrà wọn abẹ́ ẹni ọ́ dákú tí ń dàn sọ pé kí ni islam gan rí mọ́mọ́ yín yẹn mi bá sẹ́wọ́ ni mọ́mọ́ yín yẹn mi bí fake prophet ni false prophet ni tí ń wí gbogbo ẹ̀rán agbanagban bí ẹni ọ́ dákú tí ń wí gbogbo ẹ̀rán agbanagban bí ẹni tí wọ́n da irin gbóná sí létí bí ẹni tí ò létí tí ò ní làákàyè tó fi ronú rárá ẹ̀yin ọmọ ìyá mi ìbáyìí pé wọ́n ṣe dá sàráfìrù lóhùn lọ́jọ́ náà lọ́hùn bẹ́ẹ̀ náà ni wọ́n dá ọlọ́run láyé mi ó ti ń pè wọ́n sí ni ayé wọn ò bá ti dáa tó àlìkìyàmọ̀ wọn ò bá ti rọrùn tó wàlákin haisu láyẹn fáhùn. wàlákin haisu láyẹn fáhùn. ṣùgbọ́n wọ́n lọ ń dáhùn pèpè níbi tí ò ti gbé sáfàní fún wọn mọ́. wàlákin haisu láyẹn fáhùn. wọ́n lọ ń dáhùn pèpè níbi tí pèpè ò ti gbé wúlò fún wọn mọ́. allahu akbar ẹ dákun ẹ̀yin ọmọ ìyá mi lẹ́sìn láwà láàrin yín fún wa o. ògbóhun tọ́lọ́wọ́n bá ń pè wá sí láyé ẹja tètè dá lóhùn nídìí ẹ̀ kó tó dijọ́ tí ìpèpè ò ní sàǹfààní mọ́ ṣe rí pèpè àsàráfìlù tiẹ̀ ìpèpè pé wàá gbàdẹ̀ra tàbí kọ́ wàá wọnú yàá gbére ṣe rí pèpè ọlọ́run láyé yìí wọ́lá ìwà sórí ire kò níbi tó ti sórí ibú. ìpèpè rẹ̀ láyé yìí o wọ́lá ìpín rẹ̀ nú o. ẹ̀yin mọ̀ ìyá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá wà ní pèpè yẹn kò ṣàǹfààní fún wọn mọ́ kama kọ́lá tààlà ẹ̀hẹ́n. asmi bihim wa absiri yawma yatunana. nínú sọ́ọ̀tù mọ́ríà Quran chapter number seven nìyẹn ah, Quran chapter number nineteen aya seventy three. asmi bihim wa absiri yawma yatunana. Ah, aya thirty seven ọlọ́run bá ní pé báwo ni etí wọn báwo ni ó ṣe rí asmi bìín wa abusiri in yahoma ya tún nana lákìní dọ́límùnà lìyàwoma fi dọ́là lè mọ̀ bẹ́ẹ̀. sọ́ọ̀tù mọ́nà Quran chapter nineteen verse thirty-seven ọlọ́run ọba ní pé. asmi bìín wa abusiri yahoma ya tún nana. ọlọ́run lọ́jọ́ tí wọ́n bá dọ́dọ̀ wa báwo létí wọn àti ríran wọn ó ṣe ríran. èèmọ̀ ìyá mi ọlọ́run lọ́jọ́ tá à ń sọ yìí báwo létí èèyàn tí ń fi ń gbọ́rọ̀ àtọ́jú rẹ̀ tí ń fi ń ríran bọ́ọ̀ ni ó sì rí njọ́ tó bá dọ́dọ̀ wa. ìwọ tó ń bọ òkè ta sọ̀rọ̀ lórí ẹ̀ kọjá yìí ọlọ́run báwo létí rẹ̀ ó ṣe rí báwo lójú rẹ̀ ó rí báwo ló ṣe rí njọ́ náà ẹ mọ ìyá mi ọjọ́ yìí mọ̀ sọ́jọ́ eré ọlọ́run bá sì ń tẹ̀síwájú. wa qala ta'ala. Allah subhanahu wa ta'ala sọ pé. مخطئين إلى داع يقول الكافرون هذا يوم عسير ọlọ́run ọba ní pé àwọn kèfèrí. مخطئين إلى داع. wọ́n dá allah akbar wọ́n dá olùpèpè lóhùn nígbà tó bá pè wọ́n. every human being we will answer the call of the caller on that day. gbogbo ọmọ ẹ̀dá ènìyàn pátá la máa dẹ́ olùpèpè ní ohun ìpèpè rẹ̀ ìyẹn ìpèpè ẹlẹ́ẹ̀kejì a ìpèpè alákọ̀ọ́kọ́ ni gbogbo ó fi kú ìpèpè ẹlẹ́ẹ̀kejì yẹn a tá a máa jí dìde wàlláhì wọ́n ní ọjọ́ yẹn kálukú ní ó orúkọ rẹ̀ kálukú ní ó orúkọ rẹ̀ tí ò ni òfin mọ́jọ orúkọ ọbú mọ́jọ nígbà tí wọ́n ń pè ọ ní gúnbò hmm. ọmọ scorpion killer ọmọ snake scorpion ọmọ tiger ọmọ leopard ọmọ soso rosco abdulrasaki. rosco. ọwọ́ àjẹ́ gbogbo àwọn orúkọ bú yẹn tán tó bá dàrí kíá mọ̀ wọ́n kẹ́gbẹ́ rosco ńgbà ọba dìde wọn náà gbé rosco ọmọ so orúkọ ọbú wàláì tẹ́yìn bá ń jorúkọ ọbú wàláì iṣẹ́ ẹbú náà ni ọmọ ṣe ẹ lè rẹ́nìkẹ́ tó ń pò lórúkọ burúkú tí ò ní sẹ́ẹ̀rẹ́ lọ́wọ́. ó lè da lójú rẹ̀ kọ́ mọ pé iṣẹ́ rẹ̀ lòún ṣe o ṣùgbọ́n kò ní í jẹ́ iṣẹ́ tó lè gbà á lẹ̀ nínú sàárè ní òfin da inú sọ́tò ìjírọ̀ Quran chapter number forty nine verse number eleven up to twelve ọlọ́ni wàlá tẹ̀jẹ̀ sẹ́sù ẹ má sọ pípín ara yín ẹ má pera yín lórúkọ àlàjẹ́ burúkú bísàl ismul fusuko badal iman sí ọ̀kẹ́ ẹ̀ mọ̀ pera ayé lórúkọ burúkú lẹ́yìn gbàtẹ́ ti jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ tiri wọ́n sọ ní abdullah abdulrahman ngbàtọ́ lọ́tọ́ bọ̀ ọ sọ̀rọ̀ ààrẹ di jẹ́gbẹ́ kí ni túmọ̀ jẹ́gbẹ́ ẹ nùnùnù kí ni kẹsàn án mọ́ yẹn fi ń sọ tí ń kan èmi wà lórí jọ ẹnìkan náà wọ́n à ń gbé òun náà kọjá ẹnìkan wọ́n à ń sọ fún pé kílà orí ọmọ orí ẹ̀ wà bẹ́ẹ̀ mu ni ah wọ́n gbé ọ ní kílà olórí wọn wà mẹ́ tẹ́lẹ̀ wọn ọba tún ní sínbẹ̀ ńkọ kí ni kílà àṣẹ náà tẹ́lẹ̀ bíbí gba orí kúrò lọ́rùn náà ni torí tọ́lọ̀ wọ́n pè ọ ní ẹ gún wọn gún wọn ó sì ń dáhùn hmm. tó bá dẹ̀rẹ̀ kìyàmọ̀ sítáwọn màlẹ́kà bá ní gún wọn ṣé gún wọn náà. yóò dìde bẹ́ẹ̀ ibùdó má jẹ́ kí làákàyè wa má jẹ́ ó parẹ́. àmín ọlọlá ilàhílàlá ẹ mọ ìyá mi ẹja ṣọ́ra kó níbi orúkọ ọbú torí wọn pe gbogbo wa a sì dáhùn pèpè láti lọ rí gbàdájọ ohun tá a fi lé ayé wa ṣe ẹhẹn kọ́lá muhammad bin kaab alikuroshi ó ní ya asharullah anasa yawmal qiyamati fi dhulumati àwọn tí wọ́n jẹ́ kèfèrí ẹ ọlọ́run ọba ó kó wọn jọ sínú òkùnkùn birimubirimu. yashurula anasa yamal kiyama fi zulma. inú òkùnkùn bátakún ọlọ́run kẹ̀kún ọ̀yọ́ pé tọ́ nígbà tó wà láyé gbogbo ohun tá a sọ ẹni ẹ̀kọ́ ní ẹni díẹ̀ o ò fìgbà kẹtẹ ìgbà pàwọ́ ọlọ́run ba láti ẹ̀ ṣe nǹkan o ò sì fìgbà kan gbà pé ọlọ́run ọba ó fi iṣẹ́ rẹ̀ kan rí ànẹ́bì kan wá sórí ilẹ̀ ìfẹ́ inú rẹ̀ ló ṣe fá títí tó fi jáde kúrò láyé o ti wá dé ọlọ́run wá ní kíké fèrè ó wà nínú òkun bátakùn. la ilaha illallah muhammadu rasulullah ẹ jẹ́ kí n lé kíní kẹsàn pọ̀ lọ́wọ́ ẹ̀yàn mọ̀ yá mi ṣe rí nílé ayé tá a wà yìí wà fí àǹfùsì kún afàlà tòbṣèrò tó o bá ṣẹ̀ sí òfin kan tàbọ̀ ọ̀daràn kan tó bá lo oṣù kan péré tó bá dé padà tó ń sẹ̀mí àlàáfíà rẹ̀ ó sì mọ sọ yàtọ̀ tó wà láàrin òkú àtàlàyé bí ipò ọ̀la kìá mò dé ni. ọlọ́run ní siwálẹ́ ni ẹ̀wọ̀n o èmi ọba wọn lọ bẹ̀ rí o ṣùgbọ́n mo ka àwọn ẹ̀kọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ kan bí àwọn tí wọ́n lọ nú ẹ̀wọ̀n sí mọ́ philippine tó ẹ̀wọ̀n tèèyàn nìyẹn o kódà ẹlòmíì mọ́ dáhùn sọ yìí pé inú òkùnkùn tí wọ́n mọ́ ń ju àwọn sí wíńdò kékeré báyìí náà wọ́n ṣe wọ́n wàá rárá fi rin la yálàyé ẹ̀fọn òkun táyé yìí nìyẹn o tinú sàárè wa ń kọ́ kó tó wá ṣẹ̀ṣẹ̀ wá kan pé ọlọ́run lọ́jọ́ gbèǹde yẹn gbogbo ẹni tó bá reject alukur'an gbogbo ẹni tó reject islam gbogbo ẹni tí ó tẹ̀lé muhammad inú òkùnkùn bàtàkùn lọ́lọ́run ọ̀dà wọn sí. inú òkùnkùn bó bá ṣe pé ìyún nìkan lọ́lọ́run lóhùn ó fi díyà jẹ ọ́ sí kò tó ba ẹ̀dá lẹ́rù ni ọjọ́ tẹnìkan ò ní rí tẹnìkan rò kálukú ní ọmọ wábi tí ó forí hánjọ́ tà ń sọ yìí kò dẹ̀ síbi tó fẹ́ forí há sí ju tó gbé kò láyé lọ tọ́lọ̀ ń já mọ̀ bẹ́ẹ̀ ó sì hàn bẹ́ẹ̀ mọ̀ bọ̀ wá. wàtútù wí sàmà. gbogbo àwọn sàmà pátá láka atu sàmà ká onísìnkú tẹ́ ń pè sàmà mọ́ mọ̀ bọ̀ wá. wàtàtà náà sàrò nùjúm. ẹ̀rí wàtàtà náà sàrò nùjúm àwọn ràwọ̀ sì wọ́ lọ ràwọ̀ kò lójú ọ̀run wọ̀tàtà náà sàrò nùjú àwọn ràwọ̀ parẹ́ kálukú ọ̀fọ́ká ẹ̀ tẹ̀ nílí tí wọ́n ń pè ní ràwọ̀ mọ́ bẹ́ẹ̀ wò kẹ́ ẹ̀ ní rí bẹ́ẹ̀ wò kẹ́ ẹ̀ ní rí sánmà gbogbo àwọn cloud gba àwọn kinní kẹta àwọn òyìnbó àní rí mọ́. wàtẹ́sàbù sàmùsù wàlùkọ́màr. wàtẹ́sàbù sàmùsù wàlùkọ́màr àtòrun o àtòṣùpá o kálukú wọn sì gba ọ̀nà tiwọn lọ. òrùn oníràn mọ́ òṣùpá ò ní sí mọ́ ọjọ́ yìí ń ara wa lè lọ tí ó lọ sinmi de ọjọ́ yìí o ṣùgbọ́n bọ̀ wàláhì ọjọ́ yìí ń bọ̀ wá yóò ni bí àlá yóò dé bí kéèyàn sùn pé ńlá ok pé ọ̀gọ̀rọ̀ tí nǹkan yìí bá bá láyé mo ti sọnù ọ̀rọ̀ mi lánàá ni ò ní jẹ́ nire mọ́ torí pé kí ọjọ́ yìí ó tó ṣẹlẹ̀ ẹ́ òòrùn ó jáde níbi tí ń ti ń wọ̀ yóò lọ wọ̀ síbi tí ń ti ń jáde àforíjì ọ̀wá sí fún gbogbo ẹni tó bá bá lórí ilẹ̀ wọn lásìkò gbà yẹn tàbí pé lẹ́yìn ọjọ́ yẹn ẹni òfò ló ẹni iná. ah ọlọ́run kó sún mi àti yín bẹ́ẹ̀ o. àmín ọlọ́lá ilaha illallah. àmín. naam lẹ́yìn wá àgbà tí òṣùpá ti lọ tóòrùn ti lọ tíràwọ̀ ti parẹ́ tísánmà náà ti pòórá tí ò sí nǹkan kan mọ́ kí ni ó wá ṣẹlẹ̀. wayunadil munad. wayunadil munad olùpèpè ó wá pèpè ńgbà yẹn. àsàráfí ló wá dé gbogbo ẹ̀yin èèyàn ẹ̀yin màláìka ẹ̀yin àlìjánu wàlláyà máa dáhùn níjọ tí òun bí ẹnìkan rẹ kókó òun ní lọ bọ́ba wa ní Ṣakí ṣe wà láàfin tọ́ba ní gbogbo Ṣakí mo fẹ́ rí yín o wàláhì nǹkan wa bíi mẹ́sàn-án wa lè mọ́ lọ nǹkan mẹ́sàn-án out of ten. bẹ́ẹ̀ni. nǹkan mẹ́sàn-án wa lè mọ́ lọ. ẹ̀ẹ́ efi wọn lẹ́hìn òní gbọ́ sùmọ́lẹ́ kìámọ̀ kò sẹ́ni tí wọ́n bí re. Hmm. dẹ́dẹ́ ni. àtọ́ba o àtìjòyè o àtọmọ̀lú o àtàràlú o àtòyìnbó o àtàláwọ̀ dúdú àtọkùnrin àtobìnrin àtẹni tó ti kú àti ẹni tí èyí tí ì kú àtàwọn tí ń kú lọ́wọ́lọ́wọ́ àtàwọn tó túnbọ̀ wá lu ayé táwọ̀ bá tún sí mọ́ ẹ̀yin ọmọ ìyá mi gbogbo aláwọ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ń jọ náà á sì dáhùn pèpè. fayetba'u an-nasu sawtu fayatunahu. sẹ́tìrì o fayetba'u an-nasu sawtan fayatunahu àwọn èèyàn gbọ́ ohùn lọ́jọ́ yẹn wọ́n sì tẹ̀lé ohùn yẹn lọ ẹ̀wà ibo ṣe fẹ̀ tó ẹni tí wọ́n sin sí amẹ́ríkà yóò gbóhùn yẹn ẹni tí wọ́n sin sí canada yóò gbóhùn yẹn ẹni tí wọ́n sin sí nàìjíríà yóò gbóhùn yẹn ẹni tí wọ́n sin sí saudi arabia yóò gbóhùn yẹn ẹni tí wọ́n sin sí afghanistan yóò gbóhùn yẹn ẹni gbogbo ibi tí wọ́n sin òkú sí láyé pátá gbogbo ibi tẹ́ni kọ̀ọ̀kan wa kú sí láti gbọ́ ohùn ẹni tí ó pè wá níjọ́ náà á sì jẹ́ pé ẹ̀. tí kálukú òṣùré jẹ́ pè ní o kò sì ní báwo lọ́jọ́ yìí ṣe fẹ́ rí inú ìjọ olùwọ́ fẹ́ wà síjọ tí ó wà ní òkùnkùn bátákún ní àbí mọ́lẹ̀ ọlọ́run hey mo bẹ̀ lọ́run mo sọ wá sínú òkùnkùn. àmín. yawma la zillu illa zilluk ọjọ́ tí ò sí ìbòjì kan lẹ́yìn ìbòjì rẹ ọjọ́ tí ò sí ibi àṣà sí lẹ́yìn ibi tí àánú rẹ bá dúró sí fún àwọn ẹ̀dá rẹ dákun síjú àánú wò wá mọ̀jà kò láyé lẹ́ni tí ó korú bínú bẹ́ẹ̀ àmọ́ ṣe o gbogbo bí a bá kù sí tún wá ṣe. Allahumma tagamadana birahmati minkan wa fadlan. Àmín. Ọlọ́run kò fi ìkẹ́ àti àánú rẹ̀ kò fi ṣe lọ́mọ olóríire. Àmín. Kò fi ṣe lọ́mọ àlìjánà. Àmín. Kò ṣe iná léwọ̀ fún wa. Àmín. Torí yẹn mọ̀ tọrọ ni o. Ìtànṣe yóò tó pọ́n o. Àwẹ̀ tó ń gbà tó fàbòsílẹ̀. Àwẹ̀ tó ń gbà tó yé mutí tó bá sínú tán. Àyẹ̀ tó ń gbà tó yé ṣèṣìná àwẹ̀ tó ń gbà tó jẹ́ pé ilé bọ́ọ̀lù náà ló ti wo gbogbo ẹ̀ títí tí lè sú àwẹ̀ tó ń gbà tó jẹ́ sí pé àtọ̀sí àtòrú tẹ́ ọmọ ta lídò ní káwé mọ́ bá gbò ẹ́ òrí dáadáa kan ṣe ń bẹ̀ ju pọ̀ nǹkan gbà wẹ̀ náà lọ àwẹ̀ tó ń gbà tí ò sọ pé kọ́ mọ́ bínú ọmọ làkejì rẹ tó tọ́lọ́hún sóore fún ẹ mọ̀ ìyá mi bo ló ti wá dán ọlọ́run gbogbo bí a kù sí dákùnmọ́sà bá a tún ṣe o. àmín. mọ bọ wá. fadhalika qawluhu. iná ní gbólóhùn ọlọ́run ọba tó sọ yìí pé. yawma idhi yattabi'una da'iya iwajjala. lọ́lọ́run ọba fi sọ pé ọjọ́ yẹn kò sẹ́ni kankan tí ò ní dáhùn ìpèpè yẹn la iwajjala kò sẹ́ni tí ó jiyàn kankan. wallahi kò sẹ́ni tí ó dẹ̀ ẹ̀mí ọlọ́wọ́ mi máa lọ gbàdájọ́ bú o ẹ dákun o tí wọ́n bá ní gbàgede kan bẹ́ẹ̀ oríire ń bẹ ń gbàgede yẹn orí ibu ń bẹ ń gbàgede yẹn àwa pé gbogbo ẹ̀yin èèyàn afẹ́kẹ́ pàdé wa ń bẹ ẹ gbọ́ o oríire ń bẹ ní gbàgede yẹn orí ibu ń bẹ ní gbàgede yẹn ẹ̀yin èèyàn afẹ́kẹ́ pàdé wa ní gbàgede yẹn ta ni ọ̀lọ́kọ́ ni ọwọ́ rẹ̀ ń bí. Hmm? ààrẹ ń tí ọ̀nà ẹ̀wọ́ <laughs> wọ́n lórí ilé ń bẹ mẹ́fà kò sí ẹja agbẹ tó fi fọlọ́run bá ṣé èèyàn ṣe rí nu ṣùgbọ́n àwa fẹ́ o akọ o gbàgede ìyà gbàgede ìkẹ́ àlọ́bẹ̀ ọjà pé yẹn ọ lọ́pṣọ̀n kò sẹ́ńtọ́ lọ́pṣọ̀n nu wa bọ̀bá fẹ́ ọgbọ́n dáhùn wíwọ́n bọ̀bá fẹ́ kọ́mọ́gbà ó sà dáhùn àfàìlọ́nù sàárì rẹ lò ní dáhùn o sì sọ́nà tó gbà. kò sí ẹ̀hẹ́n mọ̀ bọ̀ wájà rè. wàkọ́lá kọ́tàdà. àfàwà kọ́tàdà ń sọ pé. láàyìnwá jala. láàyìnwá jala pé wọn ò ní ṣe àríyànjiyàn ń bẹ̀ yẹn òun náà ni láyẹ̀mí ìlú náà. àní o. ẹ tiri wọn ò ní gbéraga wọn ò ní gbéraga tóbi wọn ò ní ṣègbéraga pé ohun yẹn fáwọn ò ní tẹ̀lé kò ní ṣẹlẹ̀ wọn ò ní yí padà that means pé ẹni ó pè wọ́n yẹn wọn ò ní ṣe kí wọn ò ní yí òun ẹ̀ wàláì wọn lọ́ọ́ rí dàrú náà àbí ọlọ́run ọba jẹ́ kó rọrùn fún mi àti yín. mọ̀ bọ̀ wá. wàkọ́lá abu sọ́ọ̀lì. ẹ̀hẹ́n abu sọ́ọ̀lì náà tún sọ pé. láàrin wa jẹ́lá. níbi wọ́ọ̀dù láì wọ́ jẹ́lá pé wọn ò ní jà níyẹn láti pé àwọn ọ̀dáhùn yìí o ìtumọ̀ rẹ̀ ni pé. láàrin wa jà ánìhùn. láàrin wa jà ánìhùn. kò sí pé kinní kan àwa wí kan ò sí. ìyá gbàgbé ẹ̀ àwa wí ti kò láyé àwa ta wà láyé làwọn ọmọ sàwáwì ẹ tí wọn bá ti kinní dé bẹ́ẹ̀ mi náà tẹ̀lé yọjú síbẹ̀ díẹ̀ ẹ ẹ wo mọ̀kọ́ fẹ́ wẹ̀ náà ni òkín tó wá bá yín níbo. ọlọ́run kó ṣàánú wa lọ́jọ́ náà. àmín. àmín. ẹhẹn. wa qawluhu. àti gbólóhùn ọlọ́run bá sọ pé. wa khasha'at al-aswatu Rahman. wa khasha'at al-aswatu lirrahman. àti àwọn ẹni tí wọ́n páyà ohun àjọkẹ́ ayé wàhùṣáàt aswatu lil rahman. àjọ kí ayé ti Allah ni rahman rí fásitì mẹ́ ẹni tí mo ká gbogbo aláyé mi mo ṣe tiẹ̀ mo ṣe tiẹ̀ tiẹ̀ nu ṣùgbọ́n láti yàrá arọ̀hìm níbi tí ọlọ́run bá sábà ń sọ̀rọ̀ bínú kì í sábà fi rọ̀hìm síbẹ̀ ẹ òbí tó bá pa rahman àti rọ̀hìm pọ̀ wọ́n fẹ́ fi pilẹ̀ ọ̀rọ̀ kan ṣùgbọ́n ti wà láàrin ọ̀rọ̀ tó le kò ní lo rọ̀hìm ó yá lè lọ lo rọ̀hímù nígbẹ̀yìn o ó lè lò ṣùgbọ́n láàrin kò kẹ́ lè bá a realize nǹkan tẹ̀ ń ṣe pé kò dáa abiola nkọrin gbogbo à ń dáadáa ṣe. àmín afa abuna abas sọ yìí pé. sakanet wàgàdá àlekà la sudi yìí. wọ́n lá àyè kan ni ẹ gbọ́ mi yé àyè kan ni wọ́n pè gbogbo àjọ sí fàlà tẹ̀sùmáwò ilà hamza tẹ̀wárí wọn ni lọ́jọ́ yẹn allah akbar kò sí ẹnì kankan ẹ nínú ọ̀dẹ́ ènìyàn tẹ̀símáwù tí ó gbọ́ kankan ilá hamza àfi girigiri ẹsẹ̀ kò sí ẹnì kankan tètè rí ó gbọ́ kankan débi tí ó tẹ̀ wá pé wọn lagidi kọjá ẹni tó pè ọ́ pé ọ̀yá o ẹ mọ̀ bọ̀ wá sí gbangba àdájọ́ o wọn ẹsẹ nìkan. wọn láfi girigiri ẹsẹ̀ hmm. àwọn àáfàá wa sọ̀rọ̀ tó pọ̀ lórí rẹ̀ mọ̀ bọ̀ wá. قال سعيد بن قال سعيد بن جبير عن بن عباس wọ́n ní àfa abúlé àbáyé sọ yìí pé. yanni wọ́n ti yàlẹ̀ akidam. What ti yàlẹ̀ akidam òun náà ní girigiri ẹsẹ̀. hamza ń bẹ̀ hamza òun náà ní girigiri ẹsẹ̀. wọ́n ní gbàrà tí gbogbo wa bá ń lati láti inú sàárè báyìí kálukú ọ girigiri tá a máa ń rìn lọ bí tí a ti gbé gbàdájọ́ yẹn lẹ́yìn girigiri yẹn ẹsẹ̀ yẹn nìkan tá a mọ̀ àní gbọ̀n kankan míì mọ́ torí kálukú ò tí ì mọ ibi tọ́rọ̀ òun ọjà sí. lẹ́yìn pé ẹ mọ̀ pé tá a máa jọ rìn lọ níṣèmi àtìyàn á mọ̀ gbọ́ pé lágbájá ní sáà rìn èmi náà rìn àjọ ká wá sọ mm. pé àpọ̀ ẹ wo báyìí ṣe tó ni ká tó gbogbo òkú tí wọ́n ti sin látàsìkò ádámọ̀ títí tá yóò fi parí gbogbo ọ̀wà jinlẹ̀ kan ṣoṣo mm. gbogbo àwa tá a kú ìsàbára wa láyé ni tájọ lò gbàǹgbà kan náà ni gbogbo ọ̀wà jìn pọ̀ nígbà kan náà gbogbo wa mọ̀ wá lọ girigiri ẹsẹ̀ yẹn gbogbo etí wa ní ọmọ gbọ, ṣùgbọ́n lẹ́yìn ẹ̀ etí wo ní gbọ́ mi mọ́. wọ́n bọ̀ wá. waka wa wakaza kọ́lá ìkìrọ́ọ̀mà wọ́n ní bẹ́ẹ̀ ni rí. wà mujahidu àfa mujahidu náà sọ bẹ́ẹ̀ wàdọ̀ hàk àfa wàdọ̀ hàkì àwọn náà sọ bẹ́ẹ̀ wàrọ̀bì anes. wàrọ̀bì bùn anes afa arabi anes àwọn náà sọ bẹ́ẹ̀. wà afa kọ́tàdà àwọn náà sọ bẹ́ẹ̀. wà bùn afa sọ bẹ́ẹ̀. wàgà iruhum ìtọ́. fala tasma'u ila hamsa. a lè gbọ́ nǹkan kan níjọ́ náà bí kò ṣe gìrìgìrì ẹsẹ̀. ẹ gbọ́ mi yé. ẹgbẹ́ yé. mọ̀ bọ̀ wá. wa qala ali ibn abi talha. afa wa ali abu talha àwọn sọ yìí pé. an bun abbas. wọ́n náà fa abun abbas sọ pé. fala tasma'u ila hamsa. o lè gbọ́ nǹkan kan náà àyàfi gìrìgìrì ẹsẹ̀ mọ̀ bọ̀ wá. asọ́wùtù lè kọfíyù. asọ́wùtù lè kọfíyù kọfíyù òun náà ni gbólóhùn kan tó tó tó tó tó fúyẹ́ láti gbọ́. wàhùwà tu an ìkírímàtù. wọ́n ní òun náà ni rìwáyà àfàwà ìkírọ́mà. wàdọ̀ hak. àti àfàwà dọ́hàkì. wàkọ́lá sàáyid bùn jùbáìr. ṣe rí ẹ̀rí pé a ti sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ wa lánàá ipe àwọn ẹ̀dá kan ń bẹ nínú àwọn alimujirimun àwọn pòkì tí wọ́n kọ̀tọ̀ lọ́run láyé apá kan ọmọ wa sọ fápá kan ipe ọjọ́ mélòó la lò láyé rí a ti sọ̀rọ̀ tọ́pọ̀ lórí ẹ̀ àwọn yẹn ni wọ́n mọ sọ̀rọ̀ khafiyun ọ̀rọ̀ tó fúyẹ́ tètè mi ò ní gbọ́ yàtọ̀ sí kẹ́lẹ́kẹ́lẹ́ láàrin ara wọn. aw amsa tàbí girigiri ẹsẹ̀ kò sí ohun tẹ́ gbọ́ jù bẹ́ẹ̀ lọ níjọ́ gbìnà kìámọ̀ gbogbo ẹ lágbájá dákun kí ni wírí tí wọ́n bá bi mí pé mọ̀rọ̀ búkà kí sọ bá a ṣe mọ́ kọ́ra wa ní nǹkan láyé kò síbẹ̀. ẹ lágbájá à njọ alamisi ìmọ̀kúwọ́ ní òkú njọ friday alamisi lèmi ti fi ọ́ lẹ̀ kò síbẹ̀ kò sí. ọjọ́ tó jó sókùnkùn bátakùn ọjọ́ tí mọ́lẹ́ o sì bu àwọn kan. Ah, ọlọ́run fìyà sínú àwọn ẹni mọ́lẹ̀ ń jọ́dá. ẹ mọ̀ bọ̀ wá. wá sí rọ. ìsọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ ẹ tiri. wàwá ti alakida. wọ́n ní alahadisu ọ̀rọ̀ wá sí irọ́ ní jẹ́ẹ́jẹ́ wàwá ti halẹ̀ akida àti girigiri ẹsẹ̀ ẹ tiri. àwọn tó wọn sọ̀rọ̀ sí àwọn kélé àwọn yẹn orí fa sáwọn kèfèrí àwa táwa jẹ́ olùgbàgbọ́ òdodo ohun táwa kọ́kẹ́ mọ́ gbọ́njẹ́ ẹni gírígírí ẹsẹ̀ àbí ọlọ́run kó ṣàlékún dáadáa fún wa. àmà wa tó halẹ̀ àkìdá ṣùgbọ́n gírígírí ẹsẹ̀ o falimorodu sàyínyù náà sí ìlàlẹ̀ máa ṣàr. ohun tá a gbà lérò lórí gírígírí ẹsẹ̀ ni pé rírìn kíkojú àwọn ènìyàn lọ sí gbàgede ìdájọ́ ẹ bí wọ́n ṣe ń lọ ọbẹ̀ yẹn gírígírí ẹsẹ̀ wọn gbogbo aláàmọ̀ gbọ́ ordinary tí wọ́n bá kó saki ìjọ nísìsiyìí tí wọ́n bá ní kárìn lọ sí poli ẹ gbọ́ bá ṣe mọ fàkàfàkà fúkú fàkà fúkú fàkà ẹ bí gbangba àlìkíyàmù sì wá rí nìyẹn ìgbọ́ ọ̀sẹ̀lẹ̀ ńjọ náà mọ̀ bọ̀ wá. wàá wà musfiyuhun fi sukunin wa khudu'a. ẹ níbi ààyè wọn àti níbi tí wọ́n dúró sí ẹ níbi tí wọ́n kójọ sí àtààyè wọn àmọ́ gbúrò wọn. wa amma kalamul khafi. ṣùgbọ́n àwọn táwọn mọ̀ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ní tiwọn o. faqad yakunu fi hali duna hal. àwọn Awọn okin ń ṣe àwọn ará wa báyìí o <laughs> àwọn tó já pé nígbà tó yẹ kí wọ́n wà láyé náà òkì ni mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọ̀jọ́ wa wọn ọ̀jọ́ àwọn olùgbàgbọ́ ẹnu táwọn ọmọ gírígírí ṣùgbọ́n àwọn ti wọn àwọn mọ̀ sọ̀rọ̀ ìbànújẹ́ síra wọn létí torí ẹni ìbànújẹ́ làwọn ẹ dẹ̀ mọ̀ pé tẹ àwọn baba ńlẹ̀ yorùbá wọn ní bẹ́ẹ̀ tí ọba gbọ́ èké inú òkè ṣe kíni. inú òkè ìbàjẹ́. àwọn onídìí ká gbọ́rọ̀ bàjẹ́ mọ́. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àwọn tiwọn wọ́n ní ìdí ẹ̀ ìdí nìyẹn tí wọ́n mọ̀ fi gbọ́ ohun ara tiwọn tiwọn títí wá lẹ́yìn káwọ́ gbọ́ ohun tí ó gbé wa wà lè jẹ́ náà lọ́dọ̀ ọlọ́run fakọd kọ́lẹ̀ tán án la. ọlọ́run bọba àlejò ọlá sọ wípé. yawma yati la takallam nafsu illa bi izni. ọjọ́ tí ẹ̀mí kan ò ní lè bá ẹ̀mí kan sọ̀rọ̀ illa bi àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run lọ́jọ́ yẹn ẹ̀mí kan ò ní lè bá ẹ̀mí kan sọ̀rọ̀ àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run. allah akbar. faminhum shakiyun wa sa'id. ọlọ́run ní bẹ́ẹ̀ nu wọn olórí ire sí bẹ́ẹ̀ nu wọn olórí ibú ọlọ́run kó sọ wa ń o. ó wà nínú sọ́ọ̀tù Hud Quran chapter number eleven verse number one oh five. ọlọ́run ní ọjọ́ tí ẹnìkan ò ní lè bá ẹnìkan sọ̀rọ̀ lọ́jọ́ tá à ń wà ń sọ ìwà mí ní hún ṣèkíyùn níbẹ̀ nú àwọn ẹ̀dá ẹ̀mí ọlọ́run jọ náà ṣèkíyùn olórí ibú wàsàáìdùn àti olórí ire dàtí mi sì pé àpín sí mẹ́ta lọ́jọ́ náà olórí ibú olórí ire àtèmi àti ọlọ́njà wà nù olóríire. àmín. àtèmi àti ọlọ́mọkùn wa sínú olórí ibú o. àmín. ọkùn wa sínú olórí ibú o. àmín. ọkùn wa sínú olórí ibú o. àmín. ọkùn wa sínú olórí ibú o. àmín. ọkùn wa sínú olóríire o. àmín. ọkùn wa sínú olóríire o. ọkùn wa sínú olóríire o. ọkùn wa sínú ọmọ àlìjánná. àmín. Suratu Quran chapter number eleven verse number one oh five clearly down sọ yìí pé ṣèkíyún. wàsàáyìn olórí ibú àti olórí ire ẹ dákun ẹ já gbìyànjú ká ní ọjọ́ lórí rí ẹ̀dá ká mọ̀ wà nínú àwọn ọjọ́ lórí ibú ẹ já tẹ̀lé gbogbo ohun tọ́lọ́run ní àtẹ̀lé bí agbára wa bá ṣe tónú sẹ̀mí ayé wa ọjọ́ yìí ọjọ́ tí ò sátúnṣe mọ́ nínú sẹ̀mí ayé fún ẹ̀dá kankan ni ọlọ́run bá wá ní pé Qawluhu ta'ala gbólóhùn ọlọ́run bá sọ pé yawma yattabi'u da'iyaha yuridu israfil yuridu israfil alayhi salam israfil lọ́lọ́run bá ń rìfà sí wa alayhi salam iza nefakha fi sur. nígbà tó bá fọn fèrè sínú ihò gbogbo ohun tá à ń sọ̀bọ̀ látàárọ̀ yẹn ọlọ́run lọ́jọ́ yẹn ẹnìkan tí ó ṣiṣẹ́ rẹ̀ tí ó pe gbogbo yín jáde òun náà ní asarafil tí ó sì fọn fèrè sínú ihò la ilaha illallah. ká sọ pé ooo gbólóhùn mi yìí ẹni tó wà níbẹ̀ yẹn ò ọlọ́run wá dá ẹ̀dá ẹyọ kan tẹ́gbẹ́ ìhò kan yóò wá ṣe hóò ká tó wá sọ pé kì í ṣàlàyé ẹni tó ti wà nípò òkú yóò sì dáhùn yóò sì dìde hmm. ẹ wo agbára yẹn bó ṣe tó tí ò kò kọjá agbára ìròrí èèyàn gan tí gbogbo nǹkan ó sì jí dìde láti wá gbàdájọ́ kódà wọ́n ní tẹ́ ẹ mórí àwọn àgbò tẹ́ ẹ mórí òkọ tẹ́ ẹ mórí ẹran gbogbo kò sí ohun tí ò ní jí dìde tán. wàlíyàn sùn bí la lọ́mọdé àsorí ibú níjọ́ náà. àmín. wọ́n ní ọjọ́ yẹn ọjọ́ tó le ni wàhálà hadha aksaru ulama àwọn àwọn olùmọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ wọn tí wọ́n sọ lórí ẹ̀ òun ni òun tá a sọ fún wa yìí ayé lè dùn áìhè níbi ìpèpè wọn láàhì wàjàlà wọn ò ní ṣe kí ni wọn ò ní yapa àṣẹ rẹ̀ ìyẹn àsàràfíìl bọ́ bá ti pè wá á dáhùn ìlọ́jọ́ náà ni èmi fẹ́ o mo kọ̀ ọ́ ń dáhùn fẹ́ o ọkọ̀ ọ̀ dáhùn ọ̀ bá ṣe kírísítẹ́nì ọba àṣẹ lẹ́gùn ọba àṣẹ abọ́gi ọba àmọ́ kódà kó tún mọ́ bọ òkè mọ́ kó tún lọ bọ Ṣàngó kọ́ mọ́ sọdún òsàmọ́ kọ́ sọdún oko gbogbo pátá ọ̀dà àwùjọ yẹn. bẹ́ẹ̀ni. ọba tún sọdún oko tí wọn tún lọ sọdún inú ìgbẹ́. gbogbo ẹ̀ pátá wọn lá dáhùn níjọ náà wọn ni yàtàbí ń nà sọ́wọ́ta dáhìn lil mahashari nadhiruhu wọ́n lọ́jọ́ yẹn gbogbo apátápátá á lọ dá gbogbo á lọ dẹni tí ń pè wá lóhùn tá a sì kójọ sí gbàgede eléyìí ni ohun tí ọlọ́run bọba Allah subhanahu wa ta'ala tó sọ fún wa níparí sí ìdánilẹ́kọ̀ọ́ wa lẹ́nìí inú sọ́tù kọ́f Quran chapter number fifty ayah forty one ọlọ́run wá sítẹ́mì yawma yunadil munadi min makanin qarib ọlọ́run ní ọjọ́ tẹ́ gbọ́ ìpèpè láti ọ̀dọ̀ ẹni tí ó pèpè ní ààyè tó súnmọ́ allahu akbar ẹni àsìn sí amẹ́ríkà ẹni àsìn canada afghanistan palestine nigeria algeria zimbabwe niger uganda gbogbo àgbáyé pátá ọlọ́run wà ní makanan kọ̀rí gbogbo ẹ̀ ló súnmọ́ níjọ́ náà kò jìnnà rárá ẹ̀yẹ́ ń fọ fèrè báyìí pápápá lẹ́nu lẹ́mọ̀ jáde kìí ṣe gbẹ́ ẹ̀gbẹ́ ẹni tó fẹ́ rìn wá látẹ̀kọ́ sílẹ̀ yìí yóò lò tó sùn mélòó náà pẹ̀lú ẹsẹ̀ yóò lò tọ́jọ́ mélòó yóò sá lọ́sẹ̀ kan hmm. ká lọ́mọ rìn àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ni. àbọ̀ wà fẹ́rìn wa láti amẹ́ríkà pé tọ̀ màlíkà tí ó pè wá o àsàráfílù o Ṣakí ni ó dúró sí. gbogbo àwọn tó wà lamẹ́ríkà wọ́n gbọ́dọ̀ wá àwọn tó wà ní Canada wọ́n gbọ́dọ̀ jẹ́ pé ọlọ́run ṣùgbọ́n o wọ́n pè yín mímọ̀ kọ́ ní nkọ̀rí níbi tó súnmọ́ ni wọ́n ti gbà pé yín. ọkọjá gbẹ ìrìnpẹ́mi lójú ọ̀nà ẹ̀kọ́ ọwọ́dé ni gẹ́gẹ́ bí ìgbọ̀rọ̀ ọwọ́dé ni gẹ́gẹ́ bí ìgbà tí ẹ̀wà bá ta eléyìí ni gbèdéke ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ fún wa náà Al-Qur'an al-Karim àti àwọn ẹ̀kọ́ lóríṣiríṣi tó mú wa ń bẹ̀ fún wa níparí sọ̀rọ̀ mi gbogbo ẹ̀yin abọ́ òkè ẹ̀yin la fi bẹ̀rẹ̀ ẹ̀yin náà la sì fi parí ètò wa lẹ́nu ẹ má bọ òkè mọ́ òkè ṣeun tá a mọ̀ bọ gbogbo ẹ̀yin tẹ́ wà nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá lẹ́bọ burúkú ti pọ̀ jù ẹ wà àwọn òyìnbó lọ́dọ̀ tiwọn òkè wọn tún fọ méjì ni wọn á kó jáde wọn la òkè wọn á gbé ọ̀nà gbáàrin rẹ̀ bí ọ̀nà bá gba òkè kan nílẹ̀ yorùbá ńṣe ni wọ́n mọ sọ fún yín pé òkè yẹn a ẹ bọ́kẹ́ àṣàbàrí ṣe wà yẹn bí ọ̀nà bá gba bẹ̀ pé wọ́n fẹ́ gbé ọ̀nà gba àárín méjì àṣàbàrí wọn pé ẹ ẹ pàṣàkírun nìyẹn ẹ jẹ oyin ní ọ̀tàṣàkí tí èkú wọnàwọnà yín lẹ́ẹ̀ mọ́ gbọ́ òkè tọ́lọ́run kẹ̀ fi dilẹ̀ mú. wọ́n ní kìbálà àwùtáadá. lọ́lọ́run sọ fún wa nínú sọ́tún nàbà Quran seventy four verse six and seven ọlọ́ni wálé jìbálá. àwùtáàdà. a fi òkè yẹn a fi ṣe ìkànnlẹ̀ ni àbí ọlọ́run bá mọ̀sí wálé ẹni tí ó morogun pẹ̀lú ẹ̀. amiina wọn láì kí fi kan dúró inú alukurani karim inú suratu fusilati quran chapter number forty one verse number thirty three wa mani hasan kọ́ọ̀lá mimma da ilallah wa amila sọ̀ọ́líya wa kọ́ọ̀lá innani minal muslimin talentọ́ dájú ní ọ̀rọ̀ sísọ bí kò sẹ́ni tí ń pèpè wá sójú ẹ̀nìmí ọlọ́run ọba wa amila sọ̀ọ́líha ń tọ̀ ń ṣiṣẹ́ rí wa kọ́ọ̀lá ń sì sọ pé innani minal muslimin èmi náà jẹ́ kan nínú àwọn tó ju gbájú sẹ́lẹ̀ fún ọlọ́run wa akhiru da'wana alhamdulilayi rabbil alamin atẹkibi. allahu akbar. adúpẹ́ fọlọ́run ọba tó fún wa ní àṣeyọrí ìdánilẹ́kọ̀ọ́ wa. alhamdulilayi. inshallah bisimilayi lọ́la pẹ̀lú ògo ọlọ́run ẹ má jà àbí ní sunday jọ́ mẹ́fà yìí nìkan àbí jọ́ méje ẹ má jà gbàgbé pé public lecture wa kan yóò wáyé ní eh, ajégúnlẹ̀ ní anwarul islam. Uh, central masjid premises inshallah ní ajégúnlẹ̀ ní aago mẹ́wàá àárọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ní sunday tí ń bọ̀ yìí tó di on the twenty three april táwa nù ẹ̀ tá a mọ̀ sí ramadan twenty two saturday ní aago mẹ́wàá àárọ̀ uh, public lecture annual ramadan lecture irad yóò wáyé ní din ní aago mẹ́wàá òwúrọ̀ bíi sínú ńlá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọlọ́run jẹ́ kí mi àtẹnìkọ̀ kan ọmọ bẹ pẹ̀lú dáadáa. amiina. alala hawlu wala quwwata. illa billahi aliyu nadi. ẹẹ naam tabalẹ̀ ntoni question.